المتفرد بصفات الكمال والجمال والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́ọ̀bá wa ọlọ́ọ̀bá ọjọ́ tí ọjẹ́ ọba àṣò òun nìkan náà ni ọba adẹ́dàá ọba tó jẹ́ pé gbogbo ẹwà pátá ni ló pé sára rẹ̀ kò sí àbùkù kankan lára ọlọ́run bá ọ. ọlọ́run ọba náà ọba náà ló fún wa ní Islam ẹ̀sìn tó rẹwà jùlọ tí ò jẹ́ ẹ̀sìn tó fún rẹwà tó má. ọlọ́run ọba tó wá sí wa ní muslim tó fún wa lẹ́sìn náà adúgbò fún ọlọ́run bá ọ. ìpè ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bà àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an ojú ọ̀nà tó dáa téèyàn máa fi ń ṣètò ìgbésí ayé yẹn téèyàn sì máa fi ń ṣẹ̀sìn òun náà ni sunna anábùwà Muhammad èyí tí yóò kú díẹ̀ káàtó kó sì burú jáì nínú ọjọ́ ìyá máa ń ṣe lérí ilẹ̀ òun náà ní ẹ̀sìn tí a fi súnmọ́ ọlọ́run bá ọ táàrà kọlẹ̀ fún nínú Al-Kùránì àti Sunnah kò sáàdì sí fọkọ̀ sí ààyè fún Yeah ṣéèrò àti bàbá wa ọba wa ẹlẹ́rìí ìlú ẹ̀lọ́sùn bàbá wa nígbà ọmọ lórí ọ̀yá bọ́ọ̀lù kejì ẹ pé ṣéèrò pé yà ẹ ẹ kí àwọn bàbá wọn. látara kí aṣojú ààrẹ mùsùlùmí ti ẹ̀yìn ọ̀ṣun aláàjì wa hasan alao aṣojú aláàjì hasan wọn pẹ̀lú wa ẹ káàbọ̀. ẹni ní màmá màmá ọlọ́ọ̀dárí fẹ́ ọlọ́wọ́ ẹgbọ́n ìyàwó máa tíwájú bẹ̀rẹ̀ ọlọ́ọ̀dẹ́ adé màmá fẹ́ bá ara kẹlá àti bàbá wa àwọn bàbá wa Yusuf wọ́n máa lọ yìí ẹlẹ́rìn ọ̀fẹ́rin ọ̀sùn ẹ̀hàn ó ti tó bàbá àbẹ̀lọ́ nínú àmọ́ rẹ̀ àti agbára rẹ̀ àkọ́kọ́ àdúrà tí ó ti fún bàbá tí ó sàdúrà ní gbogbo lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ní kọ́lọ̀ máa sọ ọlọ́wọ́ àti ẹnu òṣìṣẹ́ sàdúrà ní ìmọ̀ lẹ́yìn rẹ̀ gbogbo orí káyé tọ́lọ̀ máa wá fi kún fún yà nínú àlàáfíà ara nínú àìsèké nínú ìjọmọlúwàbí nínú àṣeyọrí kọ́lọ̀ sàrọ̀ bá ṣe wá tọrọ fún wọn àtọrọ fún àwọn ìyàwó wọn náà bẹ́ẹ̀ àti gbogbo àwọn ọmọ wọn àti gbogbo àwọn fámìlì wọn orí bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àti ìkárẹ̀ nìkan kan wọn náà. Àwọn ọ̀sọ̀rọ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ aṣe ń bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ, ìkí ìbímọ àwọn ọ̀pẹ̀rẹ̀ ọ̀tún, aláìsí àlùbàtà aládé ewúrà bọ́lá jókòó kéèrù àwọn náà wọlé wá àti àwọn tí ìfì máa mú wa. Àlàwàsára wọn rẹ̀ àbàbíkùn. wọ́n ti ṣe ìkàn ní ìlú ẹ̀rìn ọ̀ṣun bàbá wa imam aláwọ̀bá aláàtí mọ́ wá sí àmì wa abẹ́lẹ́wọ̀n ìtọ́gbẹ́dì ní àdúrà tí wọ́n ti fáwọn náà òun náà ní kọ́lọ́mọ́sàbà ṣùgbọ́n ọlọ́mọ àlìjẹ́nà gbogbo orí ayé pátá ọlọ́mọ fi ń pè ní fún yẹn ní àlàáfíà ara àti gbogbo ògbà àlékún àti yọrí lórí ẹ̀sìn lórí ìlú ọlọ́mọ́sọ̀bọ̀ ní fún wọn ọlá agbára ọlọ́run bá wa ọlá ìjẹ́sìn tuntun ọlọ́run bá wa. mo kí gbogbo àwa aráàlú ẹ̀yìn ọ̀sùn lápapọ̀ àtọkùnrin wa àtobìnrin wa àtẹnitọ́ wa bí àtẹnití ò láǹfààní láti wá ìdásálàmù alaykum wa rahmatullahi wa barakatuh. ìfí wọ́n ní kí a ti bájẹ sọ̀rọ̀ ní àárọ̀ yìí ní wájú àwọn bàbá wa òun náà ni jamalul islami wa fawaiduhu wa fadailuhu ẹwà ẹ̀sìn àtàwọn àǹfààní tí ìsìláàmù ó ṣe fún èèyàn tó yẹn bá ní ìsìláàmù al-islam èyí tí ọjà ló máa gbogbo ọlọ́wọ́ àtẹni tí ó ń ṣe islam àtẹni tí ó ṣe islam òun náà ni pé ó wà ní ìlú láàrin lẹ́gbẹ̀ẹ́ tàbí àwọn ọmọ ìbáàjì ẹ̀sìn ẹyọ kan tó só tí ọlọ́wọ́ bá wa tọ́lọ́ yọ́nú sí fún àwọn ẹrú rẹ̀ wípé kí wọ́n máa ṣe lérí ilẹ̀ rẹ̀ òun náà lẹ̀sìn Islam ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sọ ilé ìlẹ́nu al-Qur'an al-Karim sọ́tọ̀ ààrẹ moran ààrẹ 19 lọ́lọ́wọ́n tó fi díẹ̀ múlẹ̀ wípé ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tó ga jù nínú ẹ̀sìn tí ò sẹ́sìn ní ìlẹ́yìn rẹ̀ máa tọ́jẹ́ tó nìkan náà lẹ̀sìn tí ọlọ́run bá láàá yọ́nú sí pé ká máa ṣe islam ni a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní inna ad-dina inda Allahi al-islam ọlọ́run bá ní islam nìkan náà ní ẹ̀sìn ohun ọlọ́run ọlọ́run ní inda ọlọ́run ní inda ni ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ ohun ọlọ́run sọ̀rọ̀ pé ẹ̀sẹ̀ pọ̀ láyé ọlọ́run wa mú tiẹ̀ ó fi tìsọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run bá ní inna dina inda Allah ilé islam ọlọ́run bá ní ẹ̀sìn gbogbo aláfẹ́sẹ̀sẹ̀ èèyàn gbọ́dọ̀ wà ní ayé kọ́mọ̀sẹ̀sẹ̀ ọlọ́run bá ní ẹ̀sìn tó jẹ́ tó mú láàrin àwọn ẹ̀sìn tó wà láyé ọlọ́run islam ọlọ́run kílẹ̀ àbí òkílẹ̀ jẹ́ gbogbo ẹ̀sìn tó kù dá lọ́wọ́ gbogbo ẹ̀sìn tó kù ta ló ní ìjọba ta ló ní gbogbo ẹ̀sìn tó kù àwọn èèyàn dákẹ́ ọlọ́run ti mú tiẹ̀ gbogbo ẹ̀sìn tó kù ta ló ní ìdílé ẹ̀ ìdílé àṣetá ni wọ́n ní lójọ́ pé tí a bá ti tó wọ́n ń ṣe gbogbo ẹ̀dùn mọ̀ pé èṣù lẹ́ ń ní ìlú èṣù lẹ́ ń sìn mọ́sẹ̀ èṣù máa alámọ̀ àdìyẹ kò yá bàní ádámù allah ta'budu shaitan ọlọ́ọ̀bá ti mọ̀ pé ṣètò náà ló tó kàn tẹ́lẹ̀ máa ti ọlọ́ọ̀bá ní ẹ má ti ṣètò àwọn ẹbí gbàdé òun ìlú mọ́dá yìí wà ní àbùdó ní ilé ẹ̀mí ní ẹ̀sìn ága sọ̀rọ̀ tó mustaqim kẹ́ máa sùn mí nìkan ní ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́ọ̀bí ìsìláàmù nìkan lè sùn wọn ọlọ́run ilẹ̀ dínà ń dọ̀dá ilẹ̀ ìsìláàmù tí a bá sọ nǹkan mìíràn máa ti dìde a ti sọ̀rọ̀ torí tí a bá ti jẹ́ tọ́lọ́ nǹkan tí ó dáa ni لأن الله جمال لأن الله جميل ودينه دين جمال kí ọlọ́ọ̀bá rẹ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó lè sùn tọ́bá ṣe rẹwà ẹ̀sìn ẹ̀ náà bó ló jẹ́ rẹwà yọ rẹwà ẹ̀rí sọmọ ọlọ́run bó ṣe rẹwà wọ́n lọ ilẹ̀ sàmá ìhì wọ àrùn ìhì ní wọ́jì báyìí ìhì wọ́n fọwọ́ àtẹ̀ wọ́n ṣẹjá wọ́n aṣíjá wọ́n àwòrá wọ́n tùrọ̀ wọ́n máa ẹwọ́n gbọ́n ọlọ́wọ́ bá wá lóhun náà òun náà bá rẹwà lóhun náà nígbà ọlọ́wọ́ bá aláàbá ti wá rẹwà ẹ̀sìn tí ọba faramá wí ká máa ṣe ẹ̀sìn náà yóò máa jẹ́ ẹ̀sìn tí ọ rẹwà ọlọ́wọ́ fún tẹ̀síwájú ọlọ́wọ́ bá tàbí yáwùbá ọlọ́wọ́ bá nílé ní ajẹ́ ọ̀tátá náà ní sọ́nà ní nígbà wá tọwọ́ rọ̀ lẹ́lẹ́ aṣọ ọlọ́wọ́ ara jìbìrì ìlú pé kọ́ wá sọ fún ànábì pé àlìyáwùmá gbogbo ẹ̀ àtìparí ẹ̀ ló jẹ́ pé táwọn fi rí lásìkò ànábì tí wọ́n fẹ́ sẹ̀sùn ní ìlú wọn ti gbé jáde ní àmì ṣe kí ni àmì ṣe tó lọ́wọ́ ti parí ẹjọ́ náà kò tó sẹ́sùn ní ìmọ̀ tó wá ní àtìmọ̀lá yóò kí nílò ìdí wọn parí ní sọ́jọ́ pé kò dínkù kò sì lè lé má ọlọ́wọ́ ni mo ti parí ẹ̀sẹ̀ fún yín wá àtìmọ̀ tó alaikum ni'mati ọlọ́wọ́ bá ní ẹ̀yin mùsùlùmí ah, mo mọ̀ sí ìdára lẹ́yìn lẹ́yìn mo kí ẹ̀yìn o kí ni kẹ́nà wà lọ sí ibùdó fún ìsìlámà dìínà òun náà ní pé mo fún yín ìsìlámà mo wá yọ́nú sí fún yín ọlọ́run ìsìlámù lòun yọ́nú sí ká máa ṣe sọ́ọ̀tù máìdà ayẹyẹ kẹta ọlọ́run fi ní ìsìlámù nìkan lòun ṣe kí ni lòun yọ́nú sí ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ní ìsìlámù nìkan ní ẹ̀sìn òun ọwọ́ á ní ìsìlámù nìkan lòun yọ́nú sí níbi ayẹyẹ kejì gbogbo ẹ̀sìn tó wá kú gbọ́ kí ni ìdàkejì ẹ̀ ọlọ́run tó kí ọlọ́run yọrù sí gbogbo tẹ́yìn bá ń ṣe kí ẹ bá ti Islam nínú ọlọ́run dùn sí nítorí tí ò nínú ọlọ́run dùn sí ni pé ọlọ́run kẹ́ máa sìn mọ́ ìtọ́lọ̀ ń dá lẹ́mọ̀ sí kí ni lẹ́mọ̀ sí bẹ́ẹ̀ sì ni ọba dẹ́dà táǹpé ní creation ọba yìí ọba yìí tóbi ju creation lọ ọba dẹ́dà ó tóbi ju nǹkan dá lọ lẹ́yìn ọba tí wọ́n ń sin ọba adẹ́gà kí lè yọ́ máa sìn wá èyàn máa sin ìtajà abẹ́rẹ́ ọ̀nínà àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ọba adẹ́gà ní kọ́lọ́ mọ́sàdé alẹ́ máa ṣe kọ́lọ́ wọ́n ṣe ọlọ́mọ àbìjẹ́ńdà alìsílámù wà bí ìlú wà bí ìlú màkúbúlù ìdá láhì yọ́ mọ̀ ìkìyàmà yọ́ mọ̀ láyà fún ọmọlùm wà lábẹ́nún ní ìlà mọ́ni àtàlá tó wọ́n gbà lọ́rùn tí a lọ sí kálukú wa náà bá a fi ń sẹ̀sìn yẹn à ń kó lọ sọ́run ni gbogbo ẹlẹ́sìn kọ̀ọ̀kan ní sọ pé òun lọ sí inú paradise òun lọ sínú inú àlìsẹ́nà òun lọ sínú gbàdùn tó bá ti jáde ní ayé tán gbogbo alágbà tí ẹ̀sìn tá à ń sin ní ayé ọ̀run láti lọ́ọ́ lè ń gbẹ̀sà rẹ̀ ọlọ́run bá wá ní wọ́n má jẹ́ ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ ìyàlẹ̀ ìsìláàmù ìdílà ọlọ́run bá ní ẹni bá mú ẹ̀sìn ní wá sọ̀run kì í wá sí ìsìláàmù ló mú wá pàlá yóò ọlọ́ọ̀bá ní tọ́wọ́ ti kó dé tọ́wọ́ ti kó dé pàlàyé òkè bá làmì lò ọlọ́wọ́ bá ní kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ kọ́dà ńlá lónà wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ láyé òkè bá làmì lò ọlọ́wọ́ bá ní wọn ò ní gbẹ̀ sí ní lọ́wọ́ ẹ̀ torí tó mú wá géèyàn Islam ọlọ́run wọ́n wọ̀ sílẹ̀ ákàrà ẹni náà tọ́wọ́ wá ti jọ́ gbẹ̀yìn ìjọ́ tí ò ní tíjọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ nínú ìfá sírí yọ wá wà nínú àwọn tí ò sí i bọ́lá fi sọ́nà mọ́tọ́ àwọn bàbá ìmọ̀ wọn ní káwọn máa pẹ̀lẹ́ mọ́ bọ́ọ̀lù bá ti sọ ní káwọn ti ní káwọn sọ ọlọ́run bá ní gbogbo ẹjọ́ wọn ti mùsùlùmù dọ́rùn ọlọ́run bá ní òfò ní òsè níbo òfò ní òsè lọ́rùn kọ́lọ́mọdé àbàwọ̀ sí sọ́tọ̀ alimoran aya 85 ẹ̀rì ìfi ń sọ ní sọ bí tọ́wà nínú Al-Qur'an torí ìjòkó yìí ìjòkó Islam ìjòkó yìí ìjòkó òdodo ni ìjòkó yìí ìjòkó ìhánilétí ìgbéra ní sákèsì al-Islam ẹ̀rí ẹ̀sì Islam òun náà lẹ̀sìn ọlọ́run àbáyà rẹ̀ wá ọlọ́run bá ní Islam nìkan lòun fẹ́ lòun sì yọnu sí òun ọ̀yọ́nu sí yòókù àbáyà rẹ̀ wá ọlọ́run ní Islam nìkan lòun ọgbà lọ́wọ́ ẹni ọba kú tó bá ti lọ́run ẹni ìwà ìsìsì Islam òfòsè òfòsè ṣe wá tọmọtọmọ wọn ọlọ́run àti ọlọ́run ọba wọn al-Islam huwa al-istislam lillahi bit kí ni wọ́n ń pè ní islam náà ìdí wọ́n ti bẹ́ẹ̀ òun náà ní ìdíwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run nípa òfin pẹ̀lú kọ́gbọ́ lọ́wọ́ bá aláàgbọ́ bèrè yìí máa ní bí kọ́gbà gbọ́gbó nìkan ni ọba dẹ́dà òun nìkan náà ni ọba tó jẹ́ pé agbọ̀rọ̀ máa sìn òun nìkan náà lọ́ba tá agbọ̀rọ̀ máa sìn òun nìkan ọba tá agbọ̀rọ̀ máa bẹ̀ òun nìkan náà lọ́ba tá a máa lè tó rẹ ní ọ̀dọ̀ rẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ lé ayé ó ní í ṣe pẹ̀lú káyà àtọkọ lẹ̀ ẹni bá kú ọlọ́run ló pa ẹni tó ti kú ọlọ́run lè ṣe tán ẹni bá ní ọlọ́run ló bùn ẹni tí ìbáṣe lọ́wọ́ ẹ̀ mọ́ ọlọ́run ló gbà fún lọ́wọ́ ẹ̀. eléyìí ni wọ́n pè ní ìgbàgbọ́ ẹnì kan wà ní ti ọmọ ọwọ́ bàbá ìlú ṣe lẹ́nu ayé rẹ ó ní bàbá pẹ̀lú sọ́kàn nínú kádàrá rẹ ọmọ wa bẹ̀ lọ́wọ́ bá ọmọ tó fẹ́ ní kádàrá ti ń dùn ọ́nú ọmọ sunfọ́n ma ṣàdúrà òní dákẹ́ eré kádàrá ti fún ọlọ́run ọwọ́ á ní ìwọ́dí fẹ́lẹ́ fún kàmí ìbálẹ̀ yọ̀ lọ wọ̀lẹ̀ ń tẹ́yẹ́ tó lọ́kùnrin tọ́ a wọ́n máa tẹ̀lé àṣẹ rẹ̀ nígbà tó ní ìsìlámù yẹn kí ẹni gbọ́dọ̀ wọ́n pàṣẹ wọ́n máa ṣe kàmí wọ́n máa ní ìwọ̀n mùsùlùmí á ti wọ́n ní fẹ́lẹ́ fọlọ́run ọlọ́run ó ṣe olóòṣe ọlọ́run ọmọ ṣe òun ṣe wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n tẹ̀lé ìsìlámù wọ́n ní bàrá àtúnmí lọ ṣíríkì wọ́n á lè ọwọ́ yọra ọyọra ọyọ ọyọ kan ọyọra ọyọ gbogbo ara àtọkàn kúrò níbi ìkan ní táwọn èèyàn fi ń ṣe kí ọlọ́run kí wọ́n gbà ìtọ́nà ọba lè ṣe náà lè ṣe kí ni òun náà lè ṣe ọgbọ̀nà ń bẹ̀. wọ́n á lè fi àwọn tí wọ́n gba nǹkan mí gbọ́ yàtọ̀ sí àlá tí wọ́n tún sọ fún ayéṣẹ́ àìní lẹ́yìn àlá nǹkan bẹ̀. àwọn ní kíní bẹ̀rẹ̀ wọ́n ní ìṣe bẹ̀rẹ̀ kò sí ní òdìṣe nígbà láti òun náà lè ṣe. a kò ṣe pé ọlọ́run láṣẹrí kàlà tí olóbi yẹ ti ní wọ́n láṣẹrí kàlà tí olóbi yẹ kò sí ẹni ẹlọ́wọ́n bá tó lè ṣe tọ́lọ̀ máa ṣe kò sì sí ẹnìkan náà tọ́lọ̀ ń dá tá a lè fún lẹ́sìn tó yẹ ká fún ọ lọ́wọ́ kò wá sí ẹnìkan tó lè jẹ́ òkò tọ́lọ̀ ń jẹ kò sí ẹnìkan tá a lè ròyìn bá a fi ròyìn ọlọ́ ọ̀dọ́ tí mo tọ́ka lẹ́yìn jama òun náà ni wọ́n ti ní Islam ẹ̀yọ́ máa yá mi nínú ìsìn wa alìsìláàmù jẹ̀mí inú fi ìmáàlì ní wá fi bẹ́ẹ̀ tìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹwà Islam òun náà ni pé Islam ń gbé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba tó lẹ́tọ̀ọ́ sí ká gbàgbọ́ ó gbé wá fún wa. ìgbàgbọ́ òun làkọ́kọ́ ẹ̀wà sílá ẹni bá nígbàgbọ́ tí ọlọ́run ọba lánìkan tí ọba nǹkan mí gbọ́ má òun ló di mú gbòòrò bọ́ má ọmọ yóò ń bìlá ẹ ọmọ yẹ fún mi tọ́ ọgbó sí ẹni bá kẹ́yìn sí gbogbo dọ́lọ́ńdá wọ́n yóò ń bìlá tọ́wọ́ gbà lánìkan gbọ́ tọ́kọ̀ بالعروة الأسرة لا خصام بعدها ọlọ́run bá ní ó ti di okùn kan mú okùn tí ò lè jẹ́ láìláì ẹni bá wá ẹni bá ṣe àìgbàgbọ́ sọ́nà gbogbo tó bá dì mú nílà ń gbọ́ yé mẹ́jẹ̀ wá okùn tí ó padà ṣe kíni okùn tí ó padà já mi wọ́n là ń sàn pé kó ló mọ́ni àlè hafaan ọlọ́run bá ní tó bá yá tán kálíwọ́ wà níbi rẹ̀ ọlọ́run gbogbo tó wà ní ayé tó bẹ̀rù gbogbo tó wà ní ayé

nígbà wáyé ló wá dá gbogbo nǹkan ẹ máa tẹ̀lé mi ká lọ ọlọ́run nìkan lọ́ba bí gbogbo ń bẹ̀ ọ wá dá gbogbo nǹkan yóò padà wá pa gbogbo nǹkan rẹ yóò tó wá sẹ́kù wọn nìkan tí ìbá ti gbọ́ inú omi fáwọn èèyàn mọ̀ pé ẹnì kì í ọlọ́run nítorí ṣe bí ọlọ́run òun kọ́ dára rẹ̀ nítorí ṣe bí ọlọ́run ọlọ́run bọ́n wọ́n ti lè kọjú sí ọlọ́run wọ́n wá kẹ́yìn sí gbogbo ọlọ́run dá láti gbàgbọ́ ọlọ́run nìkan lọ́mọ gbàgbọ́ ìgbàgbọ́ là kọ́kọ́ ẹwà sí wa ẹni bá ti wá ní ìgbàgbọ́ náà ẹni rẹ̀ balẹ̀ ètò máa ń nà kọ́ nìbò ẹ̀rí ilé ayé ta wáyé ìtọ́ gàdù nínú ilé ayé nínú ìta àmọ́ wa òun náà ní fọkànbalẹ̀ lọ́lọ́run fi yẹ wọn láti wọn aláàbìlẹ̀ kìnnì láàyè tẹ́tì máa ń nà lọ́kọ́ lóòrùn tẹ́ẹ̀ bá ti fọkàn sódò wọn ọlọ́run tẹ́ẹ̀ rántí òun tẹ́ẹ̀ gbòǹgbò ẹni yọ́ balẹ̀ àmọ́ tẹ́ẹ̀ bá gbòǹgbò à

ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wọ́n lẹ́sí anzala sakinata fi qulubil mu'minin ọlọ́ni gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba aláàgbọ́ tí wọ́n gba nǹkan níbo lẹ́yìn alá ọlọ́wọ́ bá ní aṣọ ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn wa lẹ́sídáàdù ìmánà ìmánì mi kí ìmánì wọn gbọ́dọ̀ bá lékún sí bí ìmánì rẹ̀ bá ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ní fi qulubil mu'minin ọlọ́run ló wọ́n sọ ìfọ̀kànbalẹ̀ sí ọkàn àwọn tí wọ́n ń gbàgbọ́ tí wọ́n tẹ̀lé fásitì ayẹlẹ́kẹ̀ẹ́ ara mọ́tò àǹkọ́lé àníyàwó àǹbímá torí ní kíni jama ẹ́ torí ìfọ̀kànbalẹ̀ ni tranquility ìfọ̀kànbalẹ̀ ìlà wálé ayé lè má tí ọba tí tọkàn bá ti balẹ̀ má kò sí orí ìfọ̀kànbalẹ̀ tó fún yàtọ̀ òwúlò fún yàtọ̀ ọlọ́run bá wá ní

àwọn tí wọ́n ń sin ànábì Ìsá àti wọ́n tí wọ́n ń bọ òrìṣà mélòó wọ́n kàn yín jọ méjì àwọn tí wọ́n ń sin ànábì Ìsá àtàwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ń bọ igi àti wọ́n ń bọ iná àti wọ́n ń bọ màálù àti wọ́n ń bọ omi àti wọ́n ń bọ èso. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم. ọlọ́wọ́ bá ní àwọn kẹfẹ́ nígbà bá mọ̀ wọn àwọn alẹ́ kìtàbí ni lẹ́yìn náà àwọn tí wọ́n ń bọ gbogbo tí wọ́n máa ń bọ èso wọn bọ torí èso tó ti wọn lọ bí tí wọ́n bọ yẹn ní tí wọ́n ti bọ yẹn wọ́n mọ̀ sí ẹ̀dá nìkan náà ẹ̀dá làwọn náà ẹ̀dá ògbọ́dọ̀ máa sin ẹ̀dá ọba adẹ́dá ni gbogbo agbọ́dọ̀ máa sin ní tẹ́ wọ́n ń sin yẹn ọlọ́run ló dá ọlọ́run ló dá ni ọlọ́run ló dóbi ọlọ́run ló dá màálù ọlọ́run ló dá òkúta ọlọ́run ló dáná àwọn mí sin náà jàmbá kọ́dà wọ́n sin náà láwùjọ wà tó lòun sàfẹ́ iná tó ọ̀tọ̀ nípa ni, àdẹ́tù ológun yẹn wá tó lọ́gbà pé iná yẹn bó ṣe tán yẹn ló mú agbára kan wá ló sì bí àbùkátà fẹ́ lójú ọ̀tọ̀ náà àwọn akẹ́kọ̀ọ́ rí ìjọ náà àwọn ìjọ Salman Farisi kọ́lọ̀n tó yọ àfáwọn láàrin wọn asọ̀hábì kọ́lọ̀n tó yọ sọ̀hábà tó ń pè ní asọ̀hábì tó ń pè ní Salman Farisi iná ni wọ́n bọ̀rọ̀ wọn ó ní àwọn àwọn máa ń dá iná sínú ilé àwọn inú òkúrí àwọn àti sinimá kú ayọ́pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni kama ti dẹ́sùn yóò jẹ lòdì ọ̀yà wọn náà máa dáa wọ́n ti aago mẹ́ta òru ẹnìkan tó gbà òun náà máa dáná wọ́n bá dàárọ̀ ẹni tó sùn lóru òun bẹ̀rẹ̀ dágò kankan wọ́n máa wá gbà iná òní kú láàrọ̀ wọ́n gbà títí náà bá ti kú ọlọ́run bá wọn kú yẹn wọ́n wá gbà tó fẹ́ ẹnìkan lọ́dá náà ẹni dá ẹ̀dá làásì kìí fẹ̀dá ìwọ́n tó bá ti ń fi ẹ̀dá ọ̀ lẹ́wà síláà òun ní jẹ́ ìyàtọ̀ kan wájú ọlọ́run tayọ pé kọ́ máa jẹ́ ọ̀tá ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fọ́ máa dáyà jọ ọlọ́run sanu lè kì í fi kolóbi lẹ́dí ní káfọ̀rọ̀ lọ́ọ̀bà ọlọ́run bá ní dájú dáyà tí wọ́n lẹ́nu gbogbo àwọn pèsè yìí bímá aṣọ́rákù bìlá bímá aṣọ́rákù bìlá nítorí wọ́n ti mú nǹkan kan mímu ọlọ́run ọba tí wọ́n wárí fún torí ẹ̀yìn tí ń dáyà jọ ilẹ̀ ní òsè ní balẹ̀ níjọ́ tí èyí bá ti di pé kankan bẹ nínú ẹ̀mí òun tó ń gbàgbọ́ yàtọ̀ sí Allah bá a ti dùn fúnlẹ̀ yìí ọlọ́run máa ta gbàgbọ́ ọlọ́run kan wá bá a ti dùn fúnlẹ̀ yìí wa. ìdí wà sí ọ̀sán àǹfààní fún mi pé tó bá dọ́lọ̀ lọ́ba wà ń bẹ̀ fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀ ọlọ́run ló balẹ̀. wọ́n wá jésù ọdẹ́rù bọ̀ ọmọ torí pé ìwọ tó ìwọ ẹsẹ̀ ni tẹ́sí gbọdọ̀ di èṣù lọ. bá a ṣe dùn fúnlẹ̀ yìí sẹ́mà ẹlòmíràn pé ah, a Ah, ètò mo gbàgbọ́ ọwọ́ àná o mo sì gbàgbọ́ pé yóò ṣe nǹkan kankan fún mi nínú tọ́lọ̀ máa ń ṣe kíní tọ́lọ̀ máa ń ṣe ẹni bá gbàgbọ́ láti àsìkò yìí lọ kọ́ máa gbàgbọ́ ma ọlọ́run bá nítorí pé tẹ́ bá gba nǹkan mí gbọ́ tẹ́ ẹ ti ṣe kí ìgbìmí ọlọ́run tẹ́ ẹ gbà pé yóò ṣe ní tí ìgbìmí ọlọ́run máa ń ṣe kíní ìyí máa ń ṣe tani fún yàn lọ́wọ́ jẹ́wà tani fún yàn lọ́lá jẹ́wà tani yọ̀ yẹ

tàdáwọ̀ ìbàdàlà àlẹ́bí ní ẹgbẹ́lúfàlà fẹ́ ayé gbogbo àwọn ogun òsì ẹgbẹ́lúfà mẹ́sàn ní dàwà ogun yẹn yẹn ọ̀dà púpọ̀ ogun bà ọ̀dà púpọ̀ ogun akókóró ogun akókóró alẹ́sẹ̀ kiri alẹ́lọ́ wọ́n ní lágbájá wọ́n ló ní ju nígbà aláàmú ẹ̀rù kó lóyún kò sí lóyún ìdúlọ́wọ́ mẹ́ ẹ̀fọ́ ẹ̀kẹ́ gbogbo ẹgbẹ́ ìyàgbọ́ lọ́wọ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá kọ́kẹ́ gbogbo bá ti mú bẹ́ẹ̀ lọ́yọ́ kò nílò pírẹ́sàn anábì ní àmá o wọ̀lá àtàkàdá wa o bí hara ẹ́ ẹ́ báyìí anábì ní wọ̀lá àtàkàdá wa o bí hara anábì ní àmá ẹmá ṣe kí ni ẹmá ṣe kí ni ẹmá fi àrámù ṣe é gbogbo tó bá àbí oyin ìdíkẹ́ lóyún ìṣe ìjọba ọlọ́wọ́ bá ní mọ̀kútẹ́lì fún àlọ́wọ́ àdúgbò fún ìṣìfà òmìnira ọlọ́wọ́ bá ní oyin ẹmójútó oyin bíbí ọlọ́wọ́ bá ní ìwòsàn mẹ́lẹ́ o ọlọ́wọ́ ní ìwòsàn mẹ́lẹ́ o aláàtọ́dá oyin ọwọ́n tó fáwọn àtọ́dá ibi ká mójútó yìí àwọn mójútó yìí àwọn ní ìhàrẹ̀ ìṣe wa àbí tó bá jẹ́ oyin ṣúgà lọ́ra lókù àmọ́ tó bá jẹ́ oyin tí ọlọ́wọ́ bá rí fáìsì lọ bá lò àrùn tó ọmọ àti ìjọ́ ọmọ ọlọ́wọ́ sì mọ̀ wọ́n sàn bẹ́ẹ̀ anábì wọ́n sọ̀rọ̀ láàṣù là anábì ní alhábàtò sọ̀dá ṣìfá òmì kún lè dáa anábì ní sẹ́yẹ́ rí hábàtò sọ̀dá wọ́n ta àwọn tí wọ́n máa bí àgùn báyìí lórí ó tún ní ọ́ìlì báyìí olóróró anábì ní ṣìfá òmì kún lè dáa àmójì tí máa ń sìyàn nínú ara tábàtò sọ̀dá bá kàn án anábì lọ́lọ́wọ́ ti fìyàn lówó sàn àmọ́ òògùn kí ayé ọmọkàn ní inú súra olówó òògùn kí mo fẹ́ lówó nínú àdíṣe olówó ẹbọ nìyẹn lójú wáyé ẹbọ ìjọba tí lóògùn owó ìṣẹbọ ìjọba lóògùn káyọ́ máa pàdé ìṣẹbọ ni ọlọ́run sọ́fà lóbi sọ̀rọ̀ láàrín ọ̀sánlá ọlọ́run ní àwọn kèfèrí wọ́n ti panu pọ̀ wọ́n fẹ́ sábúdó fún ọ mọ wàá dákẹ́ kúlẹ̀ àwọn ọdún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà má jẹnu lẹ́yìn àbá jẹnu ipa yọ pàdé má dákẹ́ kúlẹ̀ àwọn ọdún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà mọ́ sọ pé mọ́ wọ́sọ àwọn òkúta alìsẹ́jì mọ́ sápamá ìrọ́bìnrin falak fàbí ọba tó ní àtúbá ní sáré mọ̀kálà káàkiri àwọn ìdánmọ́sẹ̀rí mọ́ sápamá síbẹ̀ fẹ́rẹ̀ pé kò sí ògùn àgbẹ̀rẹ̀ pọ̀tà nínú lẹ́yìn tá a máa fẹ́ ara lẹ́yìn tá a máa ń wẹ̀ àti tá a máa mú ẹbọ àwọn kan fọlákì dáadáa ìparí òní náà ọlọ́run mi já burú mísọ́rì mọ̀kànlá kọ̀mísọ́rì gáàsì fún ìṣòwò kaba mi já burú ooru kọ̀mísọ́rì náà fàṣà àti fẹ́rẹ̀ ọkọ̀ mi já burú àwọn tí wọ́n máa fi atẹ́gùn sí ìsìn tí wọ́n bá dì wọ́n di nǹkan jàmbá wọ́n ti fàtẹ́gùn sí wọ́n yẹ kọ́ máa rìn lọ wọ́n lè ní kọ́ máa jára jẹ wọ́n lè ní kọ́ máa gbóná wọ́n lè ní kọ́ máa rẹ́rìn <laughs> nígbà lẹ́nu sàdúrà ìmẹ́jù sùn jàmá ọ̀bíṣà lè hajj lè fa àṣàdà àwọn tí wọ́n lára kò sẹ́ni tí ń bẹ nípò táwọn ènìyàn máa lára rẹ̀ àti ipò ayé àti ipò ẹ̀sìn torí ipò tó àwọn ẹlòmínà fẹ́ wù mí owó ẹlòmínà kọ́ ló wà mẹ́ owó ẹlòmínà kọ́ máa tẹ̀lé òsìkiri kó wà mẹ́ ọlọ́run alẹ́ ànábì kò sẹ́ni tíṣẹ́ ọlọ́run àwọn hajj ní ìlà àṣàdà ń bẹ o àwọn tí wọ́n lára ìwọ́n máa wá ka fálákì sọ̀rọ̀ kò ní ọ́ sáàgbọ́ ìsìláàmù tó rẹwà sáàgbọ́ yí báyìí àwọn àfihàn kọ́kọ́ ní wọ́n kan tó tó tó tó gbogbo inú ilé rẹwà kò ṣe wà ń bẹ̀rẹ̀ àdélé mùsùlùmí yọ́mà dán yọ́mà mú àwọn ọ̀rọ̀ dá jáde nígbà tó ní máyì ilé rẹ̀ wárùn èyí olè wọlé yàrá tó gbé torí gbogbo ẹ̀pọ̀ ẹ̀pẹ̀tẹ̀ ní sílẹ̀ alágbò kan alágbò méjì alágbò mẹ́ta níjọ ìjọ àlàmísì ìjọ àṣírí ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀dá jẹ́ mùsùlùmí torí ẹwà wà ní ìsìlámù púpọ̀ tọ́ba kan fálákìtọ̀ kan náà gbogbo àgbáńlá ayé ní ọ̀sọ̀tọ̀ aláàgbò yìí nìkan gbogbo àgbáńlá ayé wọ́n máa gbé wọ́n sì máa gbé kalẹ̀ wọ́n máa gbé wáyé wọ́n sì máa gbé kalẹ̀ nítorí pé kò sí náà fi ṣe ọmọ náà ti gbé ọkalẹ̀ o ẹni tí ọba gbọ́lọ́ngbọ́ nìkan ni tá à ń sọ yìí jẹ́ fún ẹni bá ti ní nǹkan mí ìpapọ̀ mọ́lọ́hún yọ ká wọ́n dà one thousand yẹ́lò yọ fa fa fa fa fa lọ́hùn ní dáhùn ní tó ń fa àtọ́bá yóò tó máa lálàá nítorí pé nínú ẹ̀mí ẹ̀ kì í sọ́lọ́ nìkan lọ́wọ́ mẹ́ owó tani máa fún yàn jama ọlọ́ni fún yàn ọlọ́ni oníkúlùlá oníkúlù tabára kan lẹ́bí ibi yẹ́ ti hílì mọ́lìkì ọlọ́run bá ní gbogbo jẹ́ wọ́n ká àti nínú ọlá ọlọ́run bá ní ọwọ́ àlá lọ́wọ́ ọlọ́run gbé fáyé ọlọ́run gbé fájẹ ọlọ́run gbé fẹ́ni nìkan ọlọ́run àbí gbọ́ sọ́lọ́run sọ́wọ́ nítorí wọn bá mú dání sẹ́nìkan ní gbà nítorí wọn bá gbé dání bọ́lá wọn fi tàbí fún yàn sẹ́nìkan ní fún yàn. ọlọ́wọ́n bá yọ wà láàkú lè ṣe nìkan ni mo wá lágbára láti ṣe gbogbo ojú mo bá fẹ́ ṣe kò sí ìkàkà tí máa ń dín lọ́wọ́. ayà yóò ti tó fún wa láti gbà pé ọlá táwọn ọ̀wọ́ náà nìkan máa wá sí ọlọ́sọ̀nà Kama tó ṣe wá ká ọlọ́pàá sẹ́ni tó tilẹ̀kùn tí mo sí yẹn o màmá yóò mú sí ẹni má ti ti tilẹ̀kùn ma wàlá mo ti bàlá wo mi bá di hì mi bá di hì ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba níbo sẹ́ni kan tó tilẹ̀kùn náà tani fún ìyàlówó sí ayé tani fún ìyàlówó jama sẹ́ni kíláàsì làwà àwọn bàbá wa wà níbí ẹ̀yẹ kíláàsì làwà á máa sọ̀rọ̀ ayé àtúbọ̀ kàyé sí ó yá àmọ̀ pé tani máa ń sínà fún yàn ìgbésọ̀ wa ń gbé sixteen ìgbé yẹn tó gbé lọ́wọ́ kí wọ́n fẹ́ kó ṣe tó fi jẹ wọ́n fẹ́ kọ́ náà sí ìwọ àtàyà yẹn ti fẹ́ gbára rẹ̀. àwọn àkàtà fẹ́ kókò nílẹ̀ Yorùbá tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ farabalẹ̀ sọ fún àwọn bàbá àgbàlagbà á máa farabalẹ̀ sọ ni. torí pé wọ́n fẹ́ káwọ́ àlìjẹ́nà ni wọ́n fẹ́ kọ́ láti fa àtàṣà ń yọ. wọ́n mú alẹ́ lẹ́jẹ́ bàbá mi ó sanwó owó ògùn ní ìsanwó lẹ́jẹ́ nígbà tó yẹ ọwọ́ gbà farabalẹ̀ dáwọn alẹ́ yorùbá gbà farabalẹ̀ jama ẹlòmí ní máa nì sí ọlọ́run àmọ́ ọgbàgbọ́ yé ẹ̀sùn tó fẹ́ sí ọkọ̀ fẹ́ kó wọ́n dọ̀rí ọlọ́run àmọ́ ọ̀nà tó agbàdọ̀ ọ̀nà tó gbà tó fi dọ̀rí ọlọ́run kò yé ó ti jẹ́ pé oògùn arísìkí ẹnìkẹ́ ṣe ó ọmọ nìkẹ́ ní ìyá dàbí ìjọba jẹ́ àwọn òsì ẹbọ lè yẹ́ sí ó Islam bí ìlú jamaani àdúrà àdúrà ilé máa ń ka sọ́kì ìbákọ́ra ọlọ́run sì máa sí náà fún yìí anabi ní kára owó sọ́kì ìbákọ́ra fàyín akadá àbáraka anabi ní ìyẹn tabakọ́ra àti kọ́lọ̀ sọ àlùbáríkà sí ìgbésí ayé ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní gbogbo àwọn tó bá ti wá jẹ́ abọ̀rìṣà tí wọ́n bọ̀ nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọlọ́run bá ní ilé máa dáyà já wọn nínú àwọn dáadáa Islam òun náà ní pé ó dórí ọkọ̀ kan lọ́lọ́run ọlọ́run bá ní wá ìlàhùn kùn ìlàhùn wáhídùn لا إله إلا هو الرحمن الرحيم اللهم باني وباني وباني وباني مسلمين وكانيو وكانيو وباني سيني كوسيلو متعلسي يتوسي الله òun lọ́ba tí ń kẹrin ó ẹ̀rìn ọlọ́run bá ó júwe fún wa ọba sọ tóun ń ṣe

kọjá pé kí ọ wà lọ́kàn wa kọ́ máa ṣe déédéé sáà sọ jáde ní ẹnu ìjọba ìlú Islam ni ọlọ́wọ́ bá ní ọ̀kan lọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá ní bóòlù ẹ̀sẹ̀ nígbà mí lọ́kan ọlọ́wọ́ bá ní ayushirikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun ọlọ́wọ́ bá ní ṣé wọ́n máa fi sẹ́gbẹ́ mi ni wọ́n máa fi sẹ́gbẹ́ mi ma la yakhluqu shay'an àwọn nìkan tó dé pé wọ́n lè dá kankan òun tuntun ló kéré jù ọlọ́wọ́n bá láwọn wọn kan yẹn wọn ò lè dá ọlọ́wọ́n láwọn tí ò lè dá àkàkàlẹ̀ wọn fi sọ́dọ̀ èdè tí dá ní sáà máa ní àwọn nǹkan yẹn wọ́n dá wọn ní wàlá ìṣẹ̀ṣẹ̀ òun náà náà sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní àwọn nǹkan tẹ̀sí ń mi wọ́n lè ràn yín ṣe à ń sọ níbi tá a wọ̀ yìí wípé gbogbo ẹni tí bá ń bọ̀ ọ̀ṣun kọ́mọ̀tì débẹ̀ mọ́ gbogbo ẹni tí bá ń bọ̀ ọ̀ṣun kọ́mọ̀tì débẹ̀ mọ́ ẹgbọn jẹ lọhùn tó ní wọn kọrọ àṣọtò àrọ àyà one ninety one ọlọ́bẹ àyùṣe ikú ní àmàlà yà kàlùkù ṣe à ọlọ́wọ́n bá ní àwọn nǹkan tẹ́lẹ̀ sí wọn lè dá nǹkan kan wà wọ́n yóò kula kún adá wọn ni ẹni tó dá wọn òun náà ní Allah wọ́n láyé sẹ́tì àwọn aláhùn mẹ́sọ̀rọ̀ ọlọ́run bá ní gbogbo tẹ́sí pátá tẹ́ ń bọ̀ pátá ọlọ́run bá ní wọn ò lè fara sí fún yìí kò sí ètò lè fún yín lọ́mọ nù wà kò sí ètò lè fún yín lówó nù wà kò sí ètò lè fún yín lálàáfíà kò sí ètò lè fún yín nípò láyé sẹ́tì àwọn aláhùn mẹ́sọ̀rọ̀ ọlọ́run láàmọ́lẹ̀ kò sára sí kan tẹ́lẹ̀ sí fún yín. ọlọ́run adúgbò àdúgbò islam islam ọ̀rẹ́ wa gẹ́gẹ́ mọ́ nínú èmi àti àdàbà pé tálọ̀gá nílé ayé nínú èmi àti ewúrẹ́ tálọ̀gá wọ́lọ̀kọ́dí kàrámúná bàní àdẹ̀ bóòlì ló ti wá ní sọ̀rọ̀ nínú àwọn wá díẹ̀ káàkiri bóòlì ló ti wá ní sọ̀rọ̀ nínú àwọn wá àdàbà àdàbà èmi jẹ́ àdàbà lọ́wọ́ àmọ́ tí èèyàn ọba ti pọ́n rẹ̀ lé yóò padà yẹyẹ ọlọ́run dá àdàlọ́ sí ni ká máa jẹ́ ni ó dá abẹ́ fún wa ká máa jẹ́ ni ọlọ́run dára fún wa sí màálù ká máa jẹ́ ni àmọ́ dá wa oyé ká máa sùn ó ní wọ́n lẹ́sẹ̀ padà pọ̀lọ́kùn máa fi إلا ليعبدون عمالي مودعي يفسر هو الذي خلق لكم ما في الأرض جميعا gbogbo tó wà lórí ilẹ̀ ọlọ́ ní ìsọ̀lú ọmọ jẹ́ fi ẹmọ jẹ́ra ọmọ jẹ́ bàálù mọ́ wá mú màálù mọ́ wá ní ẹfọ́ta ha rẹ̀ egun tó wúlò wá wọ́n wà lápàtà mọ́ wá fi kọ́lé mú ní egun ìyọ́mà dáàbòbò ní màálù gan ní ẹ̀mí kò sí jẹ́pẹ́ bá ń bá làákà yìí sọ̀rọ̀ ẹ bá ń bá làákà yìí sọ̀rọ̀ alukur'ani làákà yìí máa ń bá sọ̀rọ̀ ó ní àyè òṣèlú kù ọlọ́run bá ní sí ẹgbẹ́ fífẹ́gbẹ́ mi ni máa láyà àkọlùkù ṣe à àwọn nǹkan tí mo lè dá àtìkà wà hún yòókù làbú wọn dá wọn náà ní èmi mo ti dá wọn ṣé èmi tí mo dá wọn ni ẹ wá bèèrè àti wọn ṣẹgbẹ́ wọlá yẹn ṣe ṣe àwọn ọlọ́run lọ́sọ̀rọ̀ ọlọ́run ni ẹ wá gbọ́ wọn lágbára láti sàràtì kankan fún yìí nísìnyí náà ló ti yí ẹ̀mí rẹ̀ padà yìí pé ìwọ́dì mùsùlùmí ó ní gba nǹkan kan ní ìgbọ́mọ lẹ́yìn nípa ní àlá nígbà náà ló torí jamaat islam ló torí ẹwà islam ìgbà náà ló torí màtí àtúntò fi hajẹrẹ lẹ́tọ́jọ́ yìí torí pé nígbà tí ìbá ń sọ yìí yé wa tán làwa mọ̀ pé àti àkàǹtì àjẹrà wa látijọ́ yìí ìmọ̀ ni wà lọ́ọ̀ níjọba jẹ́ o wọ̀mí jamadi islam nínú àwọn ẹwà islam òun náà ni ìbádatùlá òun náà ni ìmọ̀ sí ọlọ́wọ́ bá wa tí ẹ rí gbogbo ẹ̀sìn tí a bá ti débẹ̀ àyín náà ó ti máa rí pé á ẹ̀sìn ọlọ́run lè ní ẹ̀sìn ìdílé tún ní ilé ẹ̀sìn ọlọ́run Allahu akbar Allahu akbar ẹ̀wọ̀n tí mo wí ọlọ́run ló tóbi jùlọ ṣé bẹ́ẹ̀ kọ́ <laughs> ṣé bẹ́ẹ̀ kọ́ ní ẹwọ́n sọ tó tóbi lọ́lọ́ ẹlẹ́wà pé ogun ogun gbọ́rọ̀ ayé ò ṣe ẹ̀sìnú tọ́lẹ́ ẹ̀kọ́ mọ̀ pé ẹ̀ẹ̀ta ní wọ́n pè ìgbé ẹ̀dá tí ó sùn pé ẹ̀yọ́ ma yára nínú ẹ̀sìn wa sábà tó sáfù tàbí kí wọ́n báyìí ẹ̀rọ wù jàmáàlù àátùfáfú àátùfáfú àwà tó gbígbà tí àwọn sọ́jà bá tó wọ́jú àwọn ọba wọn Allahu akbar Allahu akbar subhana rabbiyal azim ní makon ọlọ́wọ́ ọba tó tóbi jùlọ tàbátó fẹ́lẹ́ kalẹ̀ Allahu ọba tó ga jùlọ tí ò sí àlà ni pé kò sí nǹkan mi tó tó da lẹ́yìn ìmọ̀ tọ́ba wa parí ìrìn ògbó láwùí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah aláfíà náà kọ́ bá gbogbo yẹn tẹ́ wá ní aláfíà náà kọ́ bá gbogbo yẹn tẹ́ wá ní náà jama nínú yẹn àti ìjọba pé ọyẹ ẹmu ẹmu ẹmu lóru ilẹ̀ yorùbá ni wọ́n ní àwọn fẹ́ jọ́sìn àjòjì tó bá wọ̀lú oníwòsàn nípa èwo lọ́dà lórí èdè jẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n fọmọ rẹ̀ gbọ́ ọmọ tí wọ́n bí àkọ́bí wọ́n bá lè bẹ̀rẹ̀ lọ́n bẹ́ẹ̀ inú ìsìlámù rẹ̀ wọ́n wá bá ti bá ọ̀rẹ́ fún jama àjẹsà rẹ̀ àmọ̀ jẹun àṣínú àmọ̀ jẹun lè má gbá rẹ̀ èrè ló ti máa pé lè má gbá rẹ̀ ọkàn ló ti máa pé ibi ló ti máa má ẹwẹ̀ fáyẹ̀ ìgbésẹ̀lẹ̀ fáyẹ̀ ah. ìwòlẹ́ ìṣẹ́lú méjèèjì ẹ̀mọ́ ìwòlẹ́ yóò tọrọ fáwọn ọmọdé ọmọ ẹ̀kọ́ sí Islam ni wọ́n fa ní ẹgbà mẹ́díkọ́tọ̀ tó fi nǹkan borí wọ́n sì fa ní ẹgbà oní àwọn onílẹ̀ padà máa lù wọn padà wà máa kọ́kọ́ lù náà ẹ̀yọ́ máa àwẹ̀ kámàgbà àwẹ̀ Ramadan ni o àti kámàgbà àwẹ̀ súnà ni o yìí máa jogún bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ní kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina qablikum la'allakum tattaqun kẹ́ẹ̀lì páyọ̀ ọlọ́run fi ní kẹ́ máa gbà àwẹ̀ ẹ̀dá kan tí ìgbì páyọ̀ ọlọ́run bá ti wà nínú ọkàn gbogbo àwọn òbí lẹ́yìn oyé tí a máa wọ́n wá tún ọkàn sí òun ni kí èèyàn máa gbà àwẹ̀ ọlọ́run bá tẹ̀ bá ń gbà àwẹ̀ máa nípa ìyọ́ ọlọ́run tí ìbá tó wá káyọ̀ ọlọ́run ọba ojú rẹ̀ ò ní fisẹ́kísẹ́ torí pọ̀ kàn yín náà ní ọba ara òun ní engine ti ń darí bọ́dì tọ́kàn bá ti dá jàmbá ẹsẹ̀ nílẹ̀ nìkú ni ọwọ́ òní mọ̀mọ́ kúmù ẹni òní sọ̀tọ̀ kúsọ kò ní wùwà kíwà kò ní mọ̀mọ́ kúmù inú ìsìláàmù lálẹ́ kí àwọn ọmọ wa bọ̀ láti jèrè wọn láyé láti jẹ wọn wọn láyé láti jèrè wọn lọ́rùn àwẹ̀ anábìlẹ̀ asọ́mù júnà anábì ní ẹ̀rí àwẹ̀ àwẹ̀ anábì ní máa ń bìyàn lọ́wọ́ sẹ́ mú ni gbogbo ẹni tí máa ń wà á bú ẹni kọ́ máa gbà wẹ́ mọ́tì àti ìjọ tọ́sí ẹni kọ́ máa gbà wẹ́ thirteen fourteen fifteen torí bàbá ṣe ń gbà wẹ̀ òun náà ni èso ọmọ asá fún ọ bàbá ṣe ń gbà wẹ̀ lọ́kàn lọ́mọ ọmọ bọ́kàn bá ti wọ́n má èèmọ̀ wọ dáadáa èèmọ̀ wọ tó dáa anábì ní yá máa ṣọ̀rọ̀ ṣọ̀bà anábì lẹ́yìn ọ̀dọ́ máa ní sọ́tọ́ àmì ìkọlùbá ẹni máa ní agbára alẹ́sìkì àti agbára àláfíà ara tààfin bóbi lásìkò wọ́n lè ẹ̀sọ̀sọ́ wọ̀dì kó tètè lọ lè fẹ́yàwó fẹ́yìn náà akọ́sọ̀tò lè bọ́sọ̀ tó ní pé ìtètè ìtètè fẹ́yàwó yìí yóò jẹ́ kó lè rẹ jù lẹ́lẹ̀ wá sọ́nù lè fàájì yóò jẹ́ kó lè sọ abẹ́ rẹ̀ ó ní wọ́n ilẹ̀ jésù tẹ̀sán yá fún alẹ́ ìdè sọ̀wọ́ ẹjọ́ wa ní agbára tó ń fẹ́yàwó kọ́ máa gba àwẹ̀ fa ìnáwó lọ́wọ́ òjà àdébìtì kí ló fa ọ̀pọ̀lọpọ̀ orí burúkú tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè wa lẹ́yìn ṣìnà ní. ilé ayé wa fẹ́ kó ní ìtumọ̀ ìsìláàmù lákàrà bọ̀ nínú àwọn àǹfààní ìsìláàmù tó yẹ máa ń ṣe òun náà ní pé yóò máa gbà wẹ̀ tí máa ti ń gbà wẹ̀ ọlọ́run máa tún ọkàn rẹ̀ sí tọkàn rẹ̀ bá ti ń da ìwà yóò máa dáa lẹ́yìn náà sọ ìlú sọ́wọ́mù mọ̀áfà kí ìsìnmìhì ọjọ́ ìsàbìyì ọ̀bẹ̀dẹ̀ mi èmi máa ń gbà wẹ̀ yóò máa lálàáfíà gbogbo ìdí máa ń gbà wẹ̀ àlàáfíà rẹ̀ ọmọ nílẹ̀kùn torí kò sí bí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ yìí náà tó jẹ tó ju kí ni lọ jàmá ọ̀pọ̀ kí ni ọ̀pọ̀ jẹ. bẹ́ẹ̀ bá wọn fi bí ìbámu ọlọ́run ọlọ́run ọba ọlọ́run fún lálàáfíà omi samali islam azaka àwọn ìkànnì islam jẹ̀mọ́ mo ti ka sàádàtà náà ilé ayé láàbí wọn náà muhammadu rasulullah kátàlí ànábì ká máa ṣe súnà lẹ́yìn náà ọ̀ìkọ́ àmọ́ sọ̀lá ká máa kí àwọn ìkàwé wọ́n wà nínú àwọn jamaní ìṣúra àìmọ́ dágbé ìsàkálẹ̀ kí ẹni tí ó ní kó fún ẹni tí ò ní kí ẹni tí ò ní náà kò lè ní kí ẹni tí ń jẹ wọn rọrùn kó fún ẹni tí ò rí jẹ kí ẹni tí ò rí jẹ kó náà lè máa jẹ jẹ ìrọ̀rùn ìdágbé ìsàkálẹ̀ iná làwọn foundation yìí gbé dání nínú àwọn ṣẹ́ ẹ̀wọ̀n tó ń ṣe kí tí wọ́n gbé dání ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ní mùkàfà àti fáfíìsì ni mo ṣàmà àwọn fi sàká àwọn máa fi ń kó òsì kúrò láwùjọ ni ọlọ́wọ́ bá aláàpàṣẹ nínú Al-Qur'an ọlọ́wọ́ bá ní wà máa umiru illa liya'budullah ọlọ́wọ́ bá ní àpáwọ́ láti káwàṣẹ kankan lé ayé àti káwàṣẹ àwọn ọlọ́run mọ́kànlẹ̀ sí ìlọ́lọ́wọ́ dìí àwọn ọlọ́run nìkan ni kí wọ́n sì kí wọ́n sì kàmí máa ọlọ́run wọ̀lùkí mùsọ́lá kó sì máa kírùn ọlọ́wọ́ bá ní sápa iná ṣe kẹwàá sí ilẹ̀ yìí nìyẹn kẹma kírù wọ̀nyí tó zaka lẹ́yìn náà ẹmọ bu owó fáwọn tí ò ní èyí tẹ bá ní ọlọ́wọ́ wàdáàdìkà dínú kọ̀yìmá ọlọ́wọ́ bá ní wàdáàdìkà dínú kọ̀yìmá sẹ́yìn náà rí pé ẹ̀sìn tó dáa ní ẹ̀sìn yìí ni ẹ̀sìn tó pàṣẹ ká sí lọ́wọ́ tó ti pàṣẹ ká fún àwọn èèyàn lówó tí wọ́n fi jẹ òyìnbó sọlá lẹ́yìn ìrọ̀kùn ọlọ́run fi wọ̀nyí tó zaka bá ti jẹun nítorí pé wọ́n tọ́ ìfẹ́ méjìlá ń ṣe ní ayé ń bí à ń sin ọlọ́run lẹ́yìn náà àwọn wájú jẹ mọ́mú kò sí kẹta ìkẹta náà lè yòókù bàbá ti jí láàárọ̀ báyìí làwà tàwa ti fi nǹkan kí láwọn wákàtí làwà ní tá jẹ àti táàmù ọlọ́run wa láwọn wá ti ní pé gbogbo wa náà ká ní fi ọ́ pọ̀ ọlọ́run wa fi sínú ẹ̀sìn ó fi ìbàkásẹ̀ ọ̀kan náà àwọn òkú ẹ̀sìn tó di ẹ̀sìn mú àwọn abájí bàbá sì bójú tó sàkádà wíì táwọn olówó wa tí wọ́n san àwọn tó wọ́n fáwọn tálíkà tí wọ́n àwọn èèyàn ràn tí wọ́n ń dààmú wọ́n ní yọ́ padà wú òkú mẹ́rẹ̀ẹ́rin tó kù yóò wó gbàgbọ́ yóò wọ́run ẹni tí ń kírun yóò sẹ́sẹ̀ ẹ̀rọ ẹ̀sẹ̀ tí ń pa tí ń kírun yóò padà wó àwẹ̀ torí àjẹsà rẹ̀ á sì sínú owó làbí gbà rẹ̀ yóò wó hajj àti èyí lọ́la hajj láì lówó ìgbàgbọ́ tó ló níga fún àwọn arọra bí ìyá bá jẹ́ ọ ìṣọ́lá bọ̀ lọ́rọ̀ bàbá wọn jẹ́ lọ́dún pé ah, ah broda sista aláàjì ìpínlẹ̀ wọn mẹ́wọ́ àti eh, gbogbo òkèdè ọ̀run mi wọ́n ti láti ẹ̀kọ́ lọ kán bu bàtà mu omi jẹ́ èèyàn èwo lára gbé lọ́wọ́ ìwọ́n ni ah oòrùn ni wọ́n ní ká lè rí mọ́sàrí èkó tó jẹ́ kí gbé tábà ti rí mọ́bẹ̀ ọ̀nà òsì kí lọ́ sọ́ di aláìní lọ aláìní mánìmá kí lọ́ sọ́ gbogbo àwọn ta ní alábòsòrò ọlọ́run ká máa bù fáwọn tí ò sí kí ni àwọn tí ò ní ojú kẹta àmọ́ lè fẹ́ yíya charity ọjọ́ ọ̀kan nínú àwọn jamaní islam ẹwà islam ọlọ́run wọlé tẹ̀sán mẹ́kọ̀ọ́ ó má lẹ́dẹ̀ ọ̀hún ní ilẹ̀ lọ́kẹ́ ọlọ́run lẹ́yìn ìjọ mùsùlùmí àtàwọn kan náà lónìí yìí kí wọ́n máa pèpè lọ síbi káwọn èèyàn máa ṣeré ká máa ṣe dáadáa ẹ máa tọ́jú àwọn opó ẹ máa tọ́jú àwọn ọmọ ẹ máa tọ́jú àwọn aláàbọ̀ ara ẹ máa tọ́jú àwọn tálíkà ìyẹ́ obìnrin míì obìnrin míì òṣì tí ń ta ó ju tó kó lọ okó mi ò tún dáa fún tó obìnrin míì lọ ti bẹ lábẹ́ ọkọ rẹ̀ tọkọ tẹ ti bẹ láyé ẹ máa wádìí wọn àwọn ọmọ orúkọ lọ́wọ́ ládùúgbò ẹ ka yé wọn bẹ̀rẹ̀ ká máa ṣe ní mọ́ṣáláṣí wa ní ìjọba ìmáàmù kìlá tí ó ṣètò wọn ṣe gbọ́n sàkà ìmáàmù náà lọ́rọ̀ rẹ̀ ń tó tó tó kàdẹ́rà pé àwọn tó ayọ̀ sàká fún ni iye owó sàká wò ni àkàwádìí òkúkọ làwọn wòran àwọn wọn lò lè pàtẹ́wọ́ káàkiri wọn lè pàtẹ́wọ́ ẹ̀wọ̀n wòran ẹ̀mà sí ẹ̀mà sí pọtifẹ́rìtì wọn wá káàkiri gbogbo nọ́ọ̀sì àwọn tí wọ́n ní ká máa bọ̀ wá ní àwọn ń tàn wọn ní pé tó máa bọ̀ wá ká gba láìsí agolo kan wọ́n sì fún láìsí agolo kan lóòótọ́ yóò sì wọlé pẹ̀lú ẹ̀ wọ́n ní kọ́ máa bọ̀ ebi yóò dáa fún ẹnìkan ní sì nù lẹ́ńbẹ̀ tí ó sì dáa fún wọn láti jẹ́ wọ́n ní kọmọ bọ̀wá tó yóò bí ma ẹ̀yẹ̀ kan sí mẹ́mẹ́ láti ogún ọdún tó bí ma ẹwà ti islamu ẹwà jọ bọ́ ọ ẹwà islam inú ẹwà ní ká máa rárá lọ́wọ́ ká máa wùlà wọn wọ́n ta àwọn náà lẹ́lẹ́ bírí wọ́n tẹ́kùwà wọ́n láti àwọn náà lẹ́lẹ́ ìfìmọ̀ lọ́dọ́wà ká máa إنما الصدقات الله سيدنا وصارا تنسي وصكاني للفقراء تريع وثالث عنين والمساكين أتوليني والعاملين عليها وفي الرقاب أتولى وضوى من إجبكم وأنتجد بالشيء الله ما نسوني ولا بيجي من الزكاة àwọn tó lè gba ṣàkánà ojú tí wọ́n ti wọ́ ẹgbà wọn náà bẹ́ẹ̀ nítorí pé bẹ́ẹ̀ máa ń gbé owó lọ́wọ́ wọ́n ní kọ́ máa fún yà tí wọ́n wá fóun bẹ́ẹ̀ ẹ̀mẹ́rẹ̀ òní ṣe inú rẹ̀ nídùn wọ́n padà yá gẹ̀rọ omi wọ́n padà máa mú mẹ́ ọlọ́run máa lẹ gbogbo náà mẹ́ ọlọ́run bá wẹ́ tún ayé ṣe ní ti gbèsè láwọn wa ọlọ́run fi zakat ó fi ẹ̀rọ kéèkì pọ́pọ́tì nínú àwùjọ àwọn ọmọ ènìyàn kọ́ lọ́mọ tàwa ló ṣe o wọ́n lé agbára ọlọ́run bá wa nínú àwọn ẹwà Islam òun náà ni pé alhaj òun ni hajj tá a máa lọ gbogbo àwọn tá a ti àwọn àtà àti ìlọ ọlọ́run ó dá wa náà lọ ọlọ́run ní sílé ìwọ̀ wa ọlọ́run ní ìyá ṣùgbọ́n àdó mọ̀ náà sí àlàhún ọlọ́run bá ní sẹ́ báyìí lè dé mọ́kà ẹ̀ fojú gán ní àwọn oore báyìí ìyá ṣùgbọ́n àdó mọ̀ náà sí àlàhún ẹ̀ ẹ̀ láǹfààní òbí ti ti àǹfààní ẹ̀ rí ìjọba dé mọ́kà mọ́kà wí ìjọba àtàárùfù bẹ́ẹ̀ ni mùsùlùmí ó rí gbogbo ìṣẹ́jọ́ jẹ́ mùsùlùmí lágbàláyé gbogbo yìí fi sí ní wáhìí ẹ wà nínú aṣọ funfun àwọn obìnrin nìkan ni wọ́n máa yàtọ̀ láàrin tó láwọn obìnrin wà láṣọ funfun tí wọ́n aṣọ tó bora àti jẹ̀lúbáàbù ìjáàbù àwọn wọ́n jẹ wọn àwọn àwọn ọkùnrin yóò wá funfun lọ pé àà lẹ́yìn kan máa ní òtíjọ́ lè kìí àmọ́ jọ́lè kìí àmọ́ wọ́n o ọba tó kó wájọ síbí ọlẹ́gbàrá láti kó wájọ padà tábájáde lẹ́yìn ẹ wà islamu ní hajj ẹ rí alájí àtàlájá yóò dé yọmọ mọ́tónítóní torí kò wọ́wọ́ kú wọ́ lọ́hùn-ún kò rí rí gúrí kò sí ilé ọtí tí ó ti mu ọtí lọ́hùn kò sí aṣẹ́wó hajj ṣíṣe ẹwà islam ni ẹwọ tàwáfù lásán ẹwọ àwọn ìṣòwò tàwáfù ẹwọ tàwáfù ẹwọ lásòkè ẹwọ ẹwọ beauty of tàwáfù beauty of tàwáfù sọfọ àti mọ́lúwà ńkọ ẹ̀rọ àwọn ìṣàn lọ́dọ́ bọ̀ sábà mọ̀ látara fún ọkọ ẹ̀yẹ kan wẹ̀yìn ẹ̀ kan rí nígbà tí bá dàgbà lólẹ̀ tó funfun bá lọ ọ́ ìsìlámù mọ̀lẹ́sìn ọlọ́run orí èbò amẹ́ríkà ọmọ london ọmọ japan ọmọ paris ọmọ australia ọmọ saudi ọmọ ghana orí àwọn ẹ̀dá ọlọ́run ìṣiríṣi orí tálíkà ọmọ dúpẹ́ pé èmi ò tálíkà délé orí olówó orí pé ha olówó ní sinú ọmọ yìí lèmi ò nídàjì ń gbóní lèmi ọlọ́run sinú hajj ẹwà ni nínú ẹwà rẹ̀ tọ́wá jẹ́ ẹwà nú ọjọ́ ẹwà nú mọ̀lẹ́ hajj lillah ọlọ́run mọ̀lẹ́ wẹ̀ tọ́wá lọ hajj ọ̀nà bẹ́ẹ̀ kò sì bàjẹ́ lọ́jà àfẹ́ yóò mi wà dáadáa tó ń mú un bí wọ́n ti ń darí sí ìlú ẹ̀ báyìí yóò dà gẹ́gẹ́ bí ọmọ tuntun tí wọ́n sì sẹ̀sì ń dọ̀yẹ̀ tí ò sí ẹ̀sẹ̀ kẹta nínú fàyẹ̀ ajígbà bí ọ̀dájà wọn a ọlọ́run wọn sì léwọ̀ fẹ́ kọ̀ọ̀kan wa ọ̀ ẹ wà ní ẹlẹ́ni ọ̀dùn ọmọkà yóò di báyìí kò ní mú bẹ mọ́ wọn ni ọmọ àtàní ká tó lọ ọmọ àtàní rẹ̀ àti <laughs> tàlájì ẹ̀yẹ̀ gbọ́dọ̀ tó máa gún bẹ mọ́ ẹlẹ́ni ọ̀pá ṣìnásì àti wá gbogbo alájí wọn ní mojí ọlọ́wọ́n fi ájì máa fẹ́ rí fọ́ọ̀mù yẹn sẹ́ni tọ́lọ̀ bá fẹ́ sàmì ẹ̀wà ájì dá púpọ̀ ìyẹn tó ń dalá kan lílà àwọn èèyàn ìpè ah àwọn ti di mọ́kàlẹ̀ <laughs> wọ́n ti dílé ọlọ́rin. ẹ̀yọ́ bàyá mi nínú àwọn jamaa lórí Islam òun náà ni jamaa jamaa àfìláàkì Islam àtọ́jìbá òun náà làwọn àwọ̀ ìrìn àti pé tó kù yẹn abẹ́ fara rẹ̀ náà lọ́wọ́ nínú àwọn ẹwà Islam òun náà nìkan ní wà rè ẹlẹ́ni ń ṣiṣẹ́ náà fa gbogbo wájú ìbá yìí jọba ó ti dẹ́kun àbì látara àrùn àbáṣe yìí ẹ bá jòkó ti ẹwà bẹ sí mùsùlùmí sì wọ pẹ̀lú ìwà tó ń ṣe kíni tó ń wù yìí òun gbà pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni wà òṣìṣẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ ìwà dáadáa yẹ̀sìn ẹ̀sìn dáadáa ní ìwà nínú àwọn ìwà àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ìgbò ìṣù àníbì ni wọ́n gbé mi dìde ní òun sáà mímọ makari mal akhlaq kí ni wá pàtẹ́jú àwọn ìwà dáadáa fún yín ó ṣe ẹkẹ rí láwùjọ èmi ni wọ́n ní kí wọ́n practice ẹ̀ fún yín èmi ni wọ́n gbé dìde gbogbo tọ́lá tó dẹ́gbà àníbì dìde àníbì wá gbé sábẹ́ wà ìtumọ̀ ni pé ìwọ ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbẹ́rùn ìwà rẹ̀ wà dáa ìgbàgbọ́ yẹn àṣírí yóò sàǹfààní torí ẹwà àfihàn sọ̀láta ọlọ́run ẹbá kírò nínú sọ̀láta fẹ́ ní ha àdìrí fàṣà ha torí pé ìrún yìí máa ń pọ̀ fún yàn láti ṣiṣẹ́ bú òun tó wọ́n ṣiṣẹ́ bú ó sì kírò adékò ya dada dáadáa gbogbo tọkọ̀kọ̀ fún àbá tí kírò òdìrẹ ṣe mọ́ torókò kírò wọ́n lọ pàdé ọlọ́run lágbo kánsì ó tó pàdé ọlọ́run lágbo mẹ́rin kọjá díẹ̀ ó tó ó tún sùn pẹ̀lú pé ọlọ́run ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn bá dáró ọlọ́run wọ́n tún kọ́ sí wọ́n tún lè ó tún lè pàdé ọlọ́run à bóòlù ní àwọn òwò ni ẹ wá nínú àwọn àkókò ìwà tó da òun náà lè bèrè ìwà ìdè yìí káàmà ṣe dáadáa sáwọn òbí wa wọ́n tún gbogbo àwọn ọ̀dọ́ tó ń gbà sílá àtàwọn ọ̀dọ́ tó ń gbà súnà mọ́sílá ìgbẹ́ súnà tó fẹ́ kí gbogbo ara ilé ọmọ gbà àwọn òbí àtàwọn ẹbí rẹ̀ ìwà rẹ ní ó dùn èdè wọn gbà bí wọn ní sẹkẹlẹ wọn ní gbà ìtọ́nà bá ti ní ọmọ sí ọ̀tàkù wọn wọn mọ́ wọn lọ́wọ́ wípé òní sẹkẹlẹ òní ṣe òbí rẹ ní kọ́ wá sí gbẹ́rẹ́ òní dá oníkọ̀ wá mú kí ní kọ́ wá gbé lọ ìgbà mẹ́ta pé à mẹ́fà ti pé sí ibẹ̀ wọn ètò àwọn ayé nù ọ̀nà òsì òní dá ọlọ́run wọ̀nyí jẹ́ àdá tààdà ń sùn tàbí má lẹ́sẹ̀ lẹ́ka bẹ̀rẹ̀ ìfọ̀dá tó tàkùmá ọlọ́run ọmọdé wọn ní kọ́ wá sí ibọ̀ ọmọdé àwọn lóhùn o tọ́lọ́dún kan àwọn lóhùn ọlọ́run ìdí tí wọ́n fi parí ẹ̀ ó ní wàásù ìbò fún màá fi dúnìyà màrúfà àmọ́ ṣe dáadáa tí wọ́n nílé ayé mi dáadáa ọlọ́run ṣe dáadáa tí wọ́n kò gbọ́dọ̀ rẹ̀ ìdí ọgbọ́dọ̀ pa kò gbọ́dọ̀ rìn òhò kò gbọ́dọ̀ fẹsẹ̀ rìn ní kò gbọ́dọ̀ gbélé àlàpà kò gbọ́dọ̀ dààmú kò gbọ́dọ̀ rẹ̀ kò mọ́tòjú ẹ̀ bí ṣe ń dààmú ní eré rẹ̀ nígbà tí wọ́n wà ní kékeré wọn ni wọ́n náà máa dààmú lérí ẹ̀ nígbà tí òun náà padà tọmọ kékeré gbogbo táwọn òbí ṣe fún wa láti fún wa tó wá lọ́jọ́ alẹ́ wọn kọ́dẹ̀ lè náà sábà fún yẹn ẹni náà padà sábà fún ọba rẹ̀ nítorí pé nígbà táwọn náà túbọ̀ àti kékeré tá a jọ lẹ̀ àwọn á ń sábà fún wa àwọn ni wọ́n wẹ̀ wá àwọn ni wọ́n dáṣọ sí wa lọ́rùn ìwọ́n náà máa dáṣọ sí wa lọ́rùn àwọn náà ń gbọ́ lọ síbítù àwọn náà lábàá gbọ́ lọ síbítù àárẹ̀ àgbà kò sẹ́ni tí ò ní gbà àbíkà wọlé gbàdúgbò lẹ́yìn ọ̀dàgbà àti kọ́lẹ̀ ẹ̀kọ́ wa ni wọ́n sàtọ́ òun ni àwọn tó làtúta ní ìgbàjẹ́ bí ẹ bá lo táyà tó lórí òfin ọ̀pàdà sí ah, bọ́bá lo mọ́tò tó lórí òfin ọ̀pàdà sí àwọn fẹsẹ̀ rí àwọn fẹsẹ̀ rí àwọn lójoojúmọ́ àwọn fẹsẹ̀ rí fún sẹ́lẹ̀ bíyẹ̀ àwọn àdìkò ní ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ owó kẹwàá bọ́ọ̀bù táà sí rí fojú wò kan wá wò ní 50 years tí ojú yẹn bákan ní òní pẹ̀lú bàtọ̀ wà ní 50 years

bá ṣe dùgbólẹ̀ ìyá ẹlòmíì nígbà tí ń rọ bí bóyá yóò kú bóyá yóò yèjì àwọn adágbàta alówótá àwọn jẹun ìdí ń pàyà àwọn wọṣọ ìyá wà kífà ọwá ní wọn náà ní wà kífà tẹ̀yà yìí irú rẹ̀ náà lọ́wọ́ fún ọ irú rẹ̀ lọ́ọ̀bà túbá bó ṣe ṣe bó bí ẹ̀hún àwọn ọmọ rẹ̀ ní ọlọ́wọ́ yà wọ́n bẹ́ẹ̀ bọ́ọ̀bà túbá bọ́ọ̀bà ti túbá bọ́ọ̀bà bẹ̀rẹ̀ sí ṣe dáadáa bọ́ọ̀bà yà ń lẹ́kúmá wọn náà padà rẹ̀ ẹnì kan kún òní sọ fún lọ́jọ́ alẹ́ nu wa báwọn ṣe dáadáa náà òbí wà ní ó wà nínú àwọn ẹwà Islam nígbà ọlọ́run bá aláàtún sàlàyé nípa àwọn táwọn ṣe dáadáa sí ó ní sílẹ̀tọ̀ àhàm ọlọ́run ni wà ábùdó lọ́hà wà láti ṣe dípò bíi iṣẹ́ à ọlọ́run bá ní ẹ máa ń sin ọlọ́run ẹ máa ń sẹ bọ́ ẹ̀rì ọ̀rẹ́ bọ̀ yìí ó tóbi wájú ọlọ́run bá ó ní wọlá tó ṣe dípò bíi yìí ó ní ṣe à òwú tutù báyìí ẹ torí kí olóhùn kọ́ bà bọ́lẹ̀ ìrìn sanóbi ẹrù yẹn jọmọ sanóbi irọ́ ní wọ́n bà wọ́n kankan gbé aláàdì ọ̀rẹ́ yẹn gbé aláàdì ilẹ̀ ìwà nírọ́ nọ́mbà aláàyè dùn náà nígbà ní ìfáàsì rẹ̀ ká ọ̀tọ̀ ní dáàbọ̀ wí ọ̀tọ̀ ní dáàbọ̀ ṣe gbogbo oríṣìí abájú ibi àsìkò oríṣì àwọn ọmọsáàsì àwọn ọlọ́gbọ́n aláwọ̀ ọ̀tọ̀ ọlọ́gbọ́n tóbi jùlọ àwọn ẹ̀sìn bàtẹ́tẹ̀ ìkẹ́kẹ́ tó tóbi yàtọ̀ sọ́lọ́ bọ́ọ̀lù yóò ti wá ṣe ìyẹ́dọ́lọ̀ ní fi ìyẹ̀wọ̀ náà lọ. àtúkọ́ jẹ́ pé níta ń sọ ìyẹ̀kọ́ máa ṣe ní ilé dáǹṣe gíní níta ń ṣe wọ́n ti dá aláwọ̀ akbar ọlọ́run tó bí jù tó wí ní ojoojúmọ́ yẹn wọ́n tó bá gbé ìgbàgbé tó tóbi bí ọlọ́run àbótóbi ọlọ́run lọ. nínú ẹ̀mí rẹ̀ yóò wá fi fẹ́yìn sí ibi tíkẹ́ẹ̀tì ló ní kó yọmọ bàbọ̀ lẹ̀ ẹ̀dá ta ló di ìjàmá ẹ̀yẹ ta ní ọ̀padà tó oníṣòwò tẹ̀bílà ẹ̀sára ọlọ́run mi èmi ọlọ́ ojú fọ́kèjì fọ́kèjì yóò ti jáde mẹ́ ọlọ́run bá ní kéré pé ó ibẹ̀ gbà ilẹ̀ ọ̀gbà yẹ sáràbù àwọn alámi ọrọ̀rùn ní haidọ̀ rẹ̀ tí ọ̀sí nìfàṣẹ̀ tẹ́jẹ̀ nìfàṣẹ̀ bá dá lẹ́yìn bí ọ̀sẹ̀ kan méjì ọ̀pọ̀kọ̀ bá fẹ́ súnmọ́ yóò ọ̀wá ní dúpẹ́ mọ́ òní dúpẹ́ òní ọmọ jáde ọ̀wá bèrè pé obìnrin ló tún bí. àwọn olùdíjà obìnrin ló tún bí ọwá kò sí gbọ́dọ̀ ìlú ní ìfìjà kò ní ló sanwó lọ́sí nítorí pé wọ́n ló bèèrè ló tún bí obìnrin sọmọ ta ló bí wọn tí bá bá alẹ́ nìkan lórí ọ tí bá bá alẹ́ nìkan lórí ọ òun náà tó lọ́wọ́ ń dáyẹ̀ ọlọ́wọ́ bá dá bá wá dín àwọn nǹkan nìkan ọlọ́run fún ọlẹ́kùn ọwọ́ ń kọ̀m̀plẹ̀ ìbá àwọn sọ́pẹ́ láwọn ń bèèrè àkọ́kùnrin àtòbìnrin ọlọ́run fún ọlẹ́kùn kan méjì ah ó sọ rí bú ẹ kọmọlé family plan bá ṣe tàbí náà sí tàwà ní kótó lóyún ah oyún ọmọ pẹ́kùn ni tí màálù fílà ní bá pọ̀ sí inú ọ̀yà máa lòní màálù fílà ní màálù bá bí ma inú fílà ní ó ẹlòmí fara rẹ̀ ni yóò sọ fọ́lọ́ pé òun ọ̀fà àánú ẹ̀ máa nígbà tí ọlọ́run wa pa gbogbo tó gbóni lé mi ló wá pa gbogbo ẹ̀ka ọ̀hún wa bẹ́ẹ̀ nígbà náà ọlọ́run yà á onídìí ẹ̀rọ ayàbí àpò sí má lọ́dọ̀ wa ọlọ́mọdé àríjà ọlọ́run ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ìdókù nínú ẹwà Islam òun náà ni ìmọ̀ sọ́kùn ẹgbẹ́ papọ̀ ara wa dáadáa ni ẹbí tí ń ṣe dáadáa sí ọ ọ máa ṣe dáadáa sí ọ ìjọ́gbé ní islam ní òbílẹ̀ ọkọ̀ ma gbé ní mákàkà àti ọ ọkọ̀ ma kótó ìsìnbá sọ́rọ̀ káàkiri ní ìpínlẹ̀ islam kọ́ yẹ ọmọdún tó ẹbí ẹ àbúrò bàbá ẹ àtàwọn ọmọ wa ẹ̀gbọ́n bàbá ẹ àtàwọn ọmọ wa bàbá bàbá bàbá alẹ́ sókè lọ́hùn ọmọ àtàwọn ọmọ ọmọ ẹ ọ̀gáǹgbè lẹ́bí nìyẹn o bọ́dà àtàwọn ọmọ ẹ ẹgbẹ́ ẹ lóbìnrin lọ́kùnrin àtàwọn ọmọ ẹ àwọn ẹbí yín nìyẹn o àbúrò yá àbúrò bàbá ẹ àtàwọn ọmọ wa <laughs> ẹbí pọ̀ gan-an kò sí owó tẹ́yìn lé ní tẹ́yìn tó lè kárí ẹni àwọn ìnà débi pé ibi tí pàdé bá pè ọwọ́ rẹ̀ lè sún ìlànà okùnrin bí alọ́bàá ni wà bùdó láhà wà láti ṣe kò bí ṣe à ọlọ́wọ́n bá ní ẹ ní ẹ máa wà bùdó wà nílé sáánà ẹ̀rí àwọn obìnrin lọ́wọ́ yóò bàbá àti yẹ ọwọ́ ni wà bùdó lè kórè bá àwọn fámìlì ẹbí yín ọ̀dọ́ wọn ẹ dáadáa àwọn máa dáadáa pẹ̀lú owó àwọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìkáràmásìkí wọn eléyìí ara ẹ̀wọ̀ islam torí tọ́ba ti tú ẹbí ká ọ padà tú jọ ká wọ́n tọ́ba ń tu fámìlì ká ẹ bá ti padà ní ẹ wò wà ìdáadáa láàrin àdúgbò yọmọ sí àdúgbò kan nínú àwọn islam ní islam ní muslim wọ́n gẹ́yìn ní muslim nínú àwọn ẹ̀wọ̀ islam òun náà ní ká máa ṣe dáadáa sí àwọn wa nígbà gbọ́ ibẹ̀ ni pé láyé ni hákùnmọ̀ lọ́wọ́ wọn ilẹ̀ tí lábẹ́ kọ́ sílẹ̀ kò fi tí wọn lábẹ́ yóò fún yóò fún mi lè yára fún àǹtí ọmọdé wọn tó kù sí fún ilé yìí ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá wọ̀ ní kẹ́mọ́ sí dáadáa sáwọn ẹlẹ́sìn mi o Islam nìkan lẹ̀sìn ọlọ́wọ́ bí bá a ti sọ bẹ́ẹ̀ lẹ̀sìn tó kù gbọ́ ẹ̀sìn báyìí ìbílẹ̀ ọlọ́wọ́n náà wọ́n tó ń tẹ̀sìn ìbílẹ̀ ọlọ́run ní àmọ́jẹ wọn àwọn òkè ní ẹsẹ̀ pẹ̀lú ẹ̀fìn ní òjá lílẹ̀ lọ́kùn dín inú kó pẹ̀lú ẹ̀sìn àbíkẹ́ ìsẹ́sìn àbí ọ̀lẹ́lẹ́dẹ̀ sílẹ̀ nígbà wọn ní wọ́n jẹun nígbà wọn bá sọdún wọn ọdún léyàtọ̀ àwọn àti kíni ní àwọn apẹra kátólẹ̀ sọdún àwọn kátólẹ̀ kátólọ̀ yìí nìkan lè sin ọdún àwẹ̀ àhà oúnjẹ dákà kálukú lọ́lọ́dún títí ẹ̀ tó so máa ẹ̀sìn ẹ̀ bóòwò ti bá mi há dákà tí ọba mi gbẹ́ra iléyà ìwọ́n náà mọ́ sí kíni ìwọ́n náà máa jẹun àbáṣe máa sọ nípa àhà ní kò mọ̀ bí sí ìyàwó kan lọ́bẹ̀ bàbá sunday bàbá gbó jẹgẹrẹ ìyá kọ̀ọ̀kan ẹgbọ́n mi jẹrẹ ẹgbọ́n mi jẹrẹ ìwà mú mi láà ẹgbẹ́ ìdìbò àwọn ajẹ́ dídó nìyẹn náà àti ọ̀gbọ́n ẹ̀sọ́ dúrẹ́sì ìjọ yẹn ni ọlọ́ọ̀ni lákùn bí nínú kan ọ̀rọ̀ kílíà ní òkè àti ọmọ ọlọ́ọ̀kùn jù bẹ́ẹ̀ lọ jẹ́ ọmọ mọ́ta rẹ̀ láàmú àwọn kan wá ní ìfẹ́ kájà kọ́dà kan bá ń lọ náà àjọ máa lọ náà ìwé ní ìwà àtọ́lọ́hún ti jà ìwà àtọ́lọ́hún jà nù tó wá ti dọ̀rọ̀ ẹ̀sìn kò ní dá sí bá ọmọ ẹlẹ́fọ́lọ́gbò ní ẹ̀ẹ́dì èèyàn gbogbo wa lẹ́yìn ìrùn tí bàbá pásítọ̀ bá ní sọ̀rọ̀ pásítọ̀lì ìmáàmù lè rán lọ pásítọ̀lì àmọ́ kí wọ́n wá ní wọ́n fẹ́ kọ́ sọ́ọ̀sì ìmáàmù wa ní ẹ̀yìn wọ́n fẹ́ kọ́ sọ́ọ̀sì mọ́síláṣí ọmọ àpòrá àbọ́mà mọ́sálásí ọmọ àgbà ayọ̀ ni wọ́n máa tẹ́lẹ̀ pọ̀lọ́wọ̀ èyí ni máa dínkù mi torí wọ̀lọ́wọ́ fìdáǹsì ọlọ́wọ́ ayé fìdáǹsì ẹ̀sìn àmọ́ àmọ́ fìdáǹsì ẹni tó bá ní sọ̀rọ̀ nínú àwọn ẹlẹ́sìn ní tí ó ṣe mùsùlùmí ọbẹ̀kàwé ọ̀sán wà ẹ̀kẹ́ ọ̀rẹ́ gbogbo sunday tọ́wọ́ ládùúgbò ẹ̀ máa ń fún ọjọ́ mo fẹ́ san wà ẹ̀kẹ́ wọn gbogbo kan fọ́tọ́ wa ní ọbẹ̀ ẹ̀rọ mọ́sí ìgbọ̀n nítorí islam ló ń gbọ́ islam wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ sáwọn níbò rẹ̀ ọlọ́run wá bùdó láwọn aláàtò sí kò bí iṣẹ́ à ọlọ́run wá ní ẹ máa sin ọlọ́run máa sẹ́bọ̀ o wọ́n bí wá nílé ní ìsáànà ẹ̀sìn lára sáwọn obìnrin wọ́n bí nílé kúrìbá ẹ̀sìn lára sáwọn fámìlì ní olùyẹ̀sáàmà ẹ̀sìn lára sáwọn mòrúkàn àwọn tí bàbá wọn ti gbọ́rún lọ àwọn mòrúkàn tó ti lọ àwọn táwọn tọ́jú wọn ní torí ìwọ ń bẹ lọ́wọ́ kó wọn wọ́n ṣáájú àmì ìkọ́mọ̀ wọn ṣáájú wọn ní gbogbo anáà sọ ní pé kọ́lọ̀ ń jẹ́ ọlọ́run wọn láti rí kọ́lọ̀ ní ọkọ́lọ̀ nǹkan ọmọgbẹ̀yìn wa àbájá káàmà ṣe bọ́yẹ̀ nínú ọmọgbẹ̀yìn náà ọ̀rọ̀ ní bá dàgbà tó dùkú wọ́n tọ́ bá wá mójú tó ọmọ olùkà dẹ́gbẹ́tì ọmọ tẹ̀ ní òmíràn rẹ̀ iṣẹ́ káàmà ṣe náà ọmọ fíláṣí wa ọkọ̀ kọjá sí dáwọ́ ọmọ mìíràn bàbá tó kú yẹn ìyàwó rẹ̀ ẹgbà sọ́ọ̀bù fún ẹ̀rọ ìgbà síbẹ̀ ẹ̀rọ fún ẹ̀rọ mọ́ṣẹ́ tó máa fi gé láìlọ́n àbí ẹ̀rọ promise pé lóṣooṣù ẹ̀ máa fún ní ìjọ máa jẹ ìjọ máa mú ìjọ wọn ṣe fún opó nìyẹn èyí ní bá ń sẹ́yìn à ń sẹ́yìn nìyẹn àwọn ọmọ rẹ̀ ẹkùn wọn lọlé kéwù ẹkùn wọn lọlé ìwé ẹkùn wọn ni wọ́n kọ́sẹ́ bàbá tó sọ́dún wọn sí láyé mọ́ wọ́n bá ti jí lára báyìí ẹfún àwọn ogún àwọn ọlọ́wọ́n ní wọ̀dí járe wọ̀dí mọ̀sáàkì àwọn tẹ́lẹ̀kà lẹ́yìn tó ní wọn ọlọ́wọ́n ní wọ̀dí járe tó lẹ́kọ̀ọ́ ìgbà ibi sáà lọ́yìn ọlọ́wọ́n bá ní àwọn níbọ̀ yìí tí wọ́n súnmọ́ yìí èyí tí wọ́n tún wọ́n jẹ́ muslim àbúrò tó jẹ́ bí lẹ́kọ̀ọ́ ìgbà wọ̀dí járe dúró àwọn níbọ̀ tí wọ́n ṣe lẹ́sìn àbí tí wọ́n ṣe ẹbí yìí ẹsẹ̀ dáadáa fáwọn náà wọ̀sọ́ọ̀hìn bìbìrì jàmbì gbogbo ẹni tọ́lá kékeré bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí ìnájú bàbá ń sìn wọ́sọ́ọ̀hìn bìbìrì jàmbì lókùn bàtí ìgbà tí wọn bá fi túká ní àgbọ̀dọ̀ ní ìdìmọ̀ ara wa Islam Islam tó ní ká máa mú ìgò ìgò kú lójú ọ̀nà ìmọ̀tótó la ájá ánì tọ̀rí ẹ̀ sọ̀rọ̀ ẹni tá a mọ̀ ní ti ń bọ̀ àbí ẹni tí ń bọ̀ wá fẹsẹ̀ gbogbo sáwà mọ̀ Islam mọ̀ dáa púpọ̀ Islam tó bá rí kòtò kò di tó bá rí kòtò àti ẹgbẹ́ òní gbọ́nà àlejò ni wọ́n kọ̀ sí sàárà fún ọ̀tọ́ ọ̀pọ̀ aládàá rẹ̀ lọ́wọ́ ẹni aburúkú òkú yẹn ọ̀ mọ́ rí bẹ́ẹ̀ mùsùlùmí àwọn náà mùsùlùmí òsìkọ́ kan bẹ̀ ṣé èèyàn ní ẹ̀ka kọjá ó wọ́n mọ̀ kọ̀tọ̀ ó ní èyíkéyìí nínú àwọn ìbáta àwọn àǹkúmí tí wọ́n bá fi lẹ́rìn nílùú rat tí wọ́n fẹsẹ̀ kọ́ tí wọ́n fẹsẹ̀ kọ́ nígbà gọ́fúnmẹ́ntì wọn wípé ẹranko fẹsẹ̀ kọ́ ojú ọ̀nà smooth òun tó wọ́n àkáǹtì èyàn fẹ́ mọ́tò fẹ́ tọ́ wọ́n àwọn kòtò kan bẹ́lẹ́ lẹ́dọ̀ wà ní ẹ̀wọ̀n bí pàtẹ́ bá wọ́n ẹ̀wọ̀n ní omi ni ẹ̀yẹ̀ tí padà wọ́n sì máa kọjá wọ́n máa wọ́n máa bá dé tọ́wọ́ ìṣòjẹ́ ní ẹ̀yí kí gbogbo ẹ̀rẹ́ ìgbọ́nà ìgbọ́nà wọ́n ti promise wa ọdún kẹẹ̀ẹ́dógún láti promise náà wọ́n sọ pé ẹ̀ẹ́dí ń gbèmí o ẹ̀ẹ́dí ń gbèmí o ẹ̀ẹ́ àwọn ọmọdé ó gbèrú ọlọ́mọdé àbá fún wọn ṣe ló máa tún àwọn eléyìí wọn lọ́sọ̀tà fún wọn ṣe káwọn jáde káwọn wá máa jẹ̀gbọ́ máa wọn máa jẹ̀gbọ́ máa wọn máa bú wọn káwọn ṣépè ní wọn ìsìlámù ọ̀fọ́lọ́fíò eléyìí eléyìí náà ni wọ́n máa àwọn eléré kan padà dé wọn ní láàánú yín àmì ṣe sùúrù tẹ bá ṣe sùúrù tẹ̀lé ìyà lórí àwọn tẹ wá lẹ́ẹ̀ máa jà ẹ̀ máa lẹ̀kọ̀ ẹ̀ máa gba property tó wájẹ́ ìyàjọ́ ìdè yẹn wọ ẹni tó wà lẹ́kọ́ níbi endsars yìí òun náà mọ̀ pé ìkan ṣẹlẹ̀ ẹni tó mọ̀ lẹ́kọ́ ẹni tó ti di aláàbọ̀ ara àwọn máa ń ṣàdúrà fún ìjọba yìí àá sì máa ń sòdodo ọ̀rọ̀ níbi sábà ti mà pé ohun ọ̀dọ́dọ̀ ìjọba àyíkú ìjọba alẹ́ káàkiri máa wọ̀ rán wọ́n máa ṣàdúrà fún wọn kọ̀rọ̀ wọ́n máa wá sọ̀rọ̀ pé láti máa pé kí wọ́n ṣàkíyèsí láti máa gbà wọ́n máa iṣẹ́ àwọn afẹ́sẹ̀ yẹn kìí ká mọ̀lẹ́ káyà sí lọ́dọ̀ gómìnà mọ̀lẹ́ káyà sí ọkọ̀ yà sí tọ́kọ̀ bá gómìnà sọ̀rọ̀ mọ́ ọkọ̀ lẹ̀ mọ́wó orí fún lọ. kò sínú irú ìjọba ayé àti ìlú rẹ̀ ah! bẹ́ẹ̀ ni wọ́n ò ẹ̀yìn ṣe lè tọ́jú àmọ́ ó tó kù sáwọn abala bí ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run ràn lọ́wọ́ òun náà mọ̀ pé bá olóògbé lọ sí ìdílé ìrìn àmọ́ àríyá mi ní ẹ̀sìn wa nínú dáadáa Islam òun náà ni wà mọ́mọ́lá kátí wọ́n bu ní sẹ́tì ọlọ́run wà ní gbogbo àwọn àwọn tí wọ́n rìn tí wọ́n lọ tí wọ́n rówó dé ni wọ́n èmi ń bọ̀ láti para ṣe ìmọ̀ abọ́lẹ̀ ní mọ́tò arábìnrin yẹn olúmbẹ́lẹ̀ ń lọ ìlú kan bóyá mò ń wé àbí ń lọ ọ̀nà àbàfọ́sá òtù wa dúró dúró bá èmi náà lè di mọ́tò ó bá lè di ẹ̀mí ilé ìlà ọ̀nà ẹ̀rọ̀gbọ̀n bí ó sábà wọn lè mọ ọ̀fẹ́ láàánú bẹ́ẹ̀ lọ́wọ́dé lọ́wọ́ ní ẹ̀dá mú un ní jókòó ìwòdé tó ń lọ wà nù rẹ̀ ọ̀rọ̀ yìí ń sọ nítorí pé kẹlẹgbà àmọ́ jíjà ìsìláàmù ni o kẹlẹgbà yìí ti ṣe kọ̀rọ̀ ọ̀hún síta kọ́lé bá gàtà fún ìjẹ́ni kọ̀ọ̀kan wa wọn fún wọn sàn sàn náírà gbogbo tó gbèdé ní lọ pé kò ju ọ̀dẹ̀ náírà ọwọ́ mú wọn sàn sàn lọ́wọ́ báyìí ọmọ lọ́wọ́ báyìí ọwọ́ wò èmi rí náà ẹ ojú mi sàn lọ sí ẹ̀yìn wọn wò mí lọ́kùnrin mi náà wọn wò mí lọ́kùnrin rẹ̀ títí ọwọ́ dúró ẹ̀ wọn wò lọ́kùnrin rẹ̀ àdúrà tí ilé yẹn ṣe sẹ́ni ma aburú àṣìṣòro kọ́lọ̀ ní kápò ní ayé mi pẹ̀lú ẹ̀ sàrà sọ̀nà àwọn ìmàlú fún tẹ́lẹ̀ ìmọ̀sọ́rẹ́ àṣò àlẹ́bí ilé bá ti sàrà àjálù òní máa jálù yìí bẹ́ẹ̀ bá ti fẹ́ máa sunkún èyí náà wà dùn lẹ́nu bẹ́ẹ̀ bá fẹ́ máa sunkún tẹ́ ẹ máa dùn àwọn ìyẹnu sàrà ẹni yìí bíbélì sẹ̀bí nínú kọ́lá yẹn wá bọ̀ onídàkùn mẹ́rin tó wọ́n fún ọ̀tọ́rẹ́ náírà owó wáyé gbà wọ́tọ̀ wọ́sùn tọwọ́ ní ẹ̀wọ́n yìí tẹ̀ nígbà gbọ́n ẹnikẹ́ni kan máa tẹ̀ níbi kí lọ́mọ tí ń ṣẹlẹ̀ sí ẹni tó máa rí aṣọ wa máa rí tọmọ pé àwọn ará ìgbà àwọn tó yẹ wọ́n ti yọ yẹn àwọn tó fọ́ ramọ́tò yẹn bàbá ìtẹ̀mọ́lẹ̀ kẹkọjá àwọn yẹn mọ̀ fún ọ ní kọ́bọ̀ àwọn ẹ̀kọ́ ìjọ lérí kí ni lérí aburú ni àmì ìyẹn tó wá gbọ́ tó bá ti máa rí fún máa wo àfíàlà ń bẹ̀rẹ̀ ẹwà ìsìlámù kí ló dé tí ọ̀dọ́ torí pé olùkí islam àìní bá ní islam mọ̀ nílà ní kí ló wá dé táwọn òṣèlú tàbí láàánú ọmọdé wa islam ẹwà rẹ pọ̀ ọlọ́run àwọn ọmọdé kọsẹ̀ ìmáàmù kan ọlọ́run ẹ̀ṣẹ̀ dáadáa sí gbogbo àwọn tí akóṣàbẹ̀rẹ̀ yìí láwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ ọ̀kọ́sẹ́ àwọn náà padà dọ̀gá ṣe dáadáa fá ṣe dáadáa ọlọ́run ọmọ ibi tí ń bẹ̀sẹ̀ lọ ọlọ́run ọmọ ibi tí ó bẹ̀rẹ̀ yìí gbóyàwó àìmọye ọmọ ọ̀gá tọ́jú pé ọlá ọlọ́run lẹ́yìn náà ọlá ọmọ sẹ́ni ń gbé nísìnyí ẹ̀jẹ̀ ti dáadáa o nínú àwọn dáadáa Islam òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa kábà sódodo àlékún sídìk ànábi ni ó dọ́wọ́ ẹ̀yẹ máa sódodo ọ̀yìn náà sídìk ọ̀yẹ́ hàbí ilẹ̀ gbèrè tí ìbá sódodo ìyọ́ máa ìyọ́ dè ní àárẹ̀ ọ̀yìn náà gbèrè yá ilẹ̀ jẹ́nà bí ìbá ti dè ní àárẹ̀ yọ فإن الكذب يرى يهدي إلى الفجور لما سوى يلقى قدامي يوصل إلى الفاشل فإن الفجور يهدي إلى النار كما تجد قدامي يولى ليوانا الله هنا هو إسلام هنا من المناصرات ما لأنت يهوى كل ذلك لوقوم bàbá ìyàwó ọkàn ní mo fi ọmọ mi fátímọ̀ mi fún Ibrahim kí Ibrahim mo sọ pé mo gbà á ẹyẹ ọdẹ fún fátímọ̀ ní sàdáàkì lọ́wọ́ wà lọ́wọ́ ẹ̀ lásìkò yẹn láti pa ọ̀nà bá tàn án káwọn méjì ti jẹ́rìí láàrin ẹ̀fẹ́ nínú ọdún sọ́ọ̀sẹ̀ ìyàwó ti parí ìyàwó ti parí wọ́n ti wọ́n ti lẹ́tọ̀ àti máa bímọ fún ara wọn ṣe rí àṣàkà tìbọ́ ilé sì náà ti pọ̀ bàbá rẹ̀ lè ti ṣe tán a ní kí ló dé a ní kò tí ìṣòro lọ́wọ́ àwọn owó tá ń béèrè owó lọ́wọ́ ní a ní kẹ́ sọ̀rọ̀ ìpẹ̀rẹ̀ ti lágbájá fún lágbájá ọ̀rọ̀ lágbájá lọ́wọ́ ní àwọn fáńkì owó náà kì í ẹ má dára yín láàmú jàmá o ẹ lè gbọ́ ìsìlámù yìí ẹ wà ní ìsìlámù ọ̀rọ̀ yìí pọ̀ ọmọ wa ni wọn náà fẹ́ ta tẹ́ǹtì bí ọmọ alágbọ́dá sí jẹ́ tí bàbá alágbọ́dá sí ọmọ adẹ́lẹ́ ọmọ adẹ́lẹ́ ní epo <laughs> bàbá adẹ́lẹ́ ní wọ́n ní epo táyà ìwọ́n ti pọ̀ táyà àtọ́nà wa di jẹ̀mọ́ wọ́n ní kọ́ọ̀tù ọ̀pọ̀ àkọ́dí àkọ́dí ìgbòyògì jẹ̀mọ́ ìsìlámù ẹni wá gbọ́ yàrá bá dùn ní àwọn ẹni wá ti gbọ́ yé yàrá tí wọ́n fẹ́ ṣe ìjọbí lágbára sí kí ni bó ṣe sí ọdún tiwa ẹwà wà ní ẹgbẹ́ ìṣẹ́kọ̀ wà ń bẹ̀ ọdún wa ọdún àwẹ̀ àwọn àti gàrí àti láì àti fúláwà àti tẹ̀mọ́ ọdún ilé yàgò jama kí ni àwọn ń pẹ́ ẹran ẹran kọlu kọlu ọdún tí wọ́n gbọ́ dáa dúró bíi ah olómìnir bẹ́ẹ̀ bí ma olómìnir bẹ́ẹ̀ bí ma ọkùnrin bẹ́ẹ̀ dá ìsìlámù ló lẹ́wàá orí dáadáa lọ́wọ́ ní ìsìlámù ládùúgbò nílẹ̀ àmọ́dún ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò gíní obìnrin tó bá kọjá yóò bá lọ ní ìrọ̀ ọdún kọ́dún mi yẹ ẹ̀jẹ̀ ẹni tó ní fífà tí fífà lẹ́kọ̀ọ́ mi ní ọdún méjì tí lọ Amẹ́ríkà tí lọ London tí a bá ní kọ́mọ kọjá ìgbà ìsọdún ọdún ìsọdún lórí burúkú yẹn ọmọ tó lẹ̀ sáàmù ní kọ́mọ lẹ̀ sáàmù torí bí ẹ̀yìn sọdún lọ́wọ́ ọdún ọ̀gbọ́dọ̀ bí àlàáfíà lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ ọdún ọ̀gbọ́dọ̀ fi kí ọgbọ́dọ̀ bí àlàáfíà lọ Islam nígbà sí torí ọdún wa ọdún àlàáfíà rẹ̀ ìjọba yára mi nílẹ̀ sọ wa òkú wa gbọ́ tàbá sòkó òkú wa bá ti kú gbàgbé lọ bẹ́ẹ̀ tàbá ti sinmi náà ẹ̀rọ balẹ̀ lọ yọ́dọ̀ ta àwọn owó ẹja kan òsínú tó àṣà yọ́ mẹ́jọ àwọn owó màlúù káàdì òsínú tó àṣà kan òsínú tó àṣà kan mọ́ fún òbí yọ́ àti bábù sahara àti bábù sọlá àti bábù sìyà tàbí kàtàlówíyà àwọn tàbí jámíà náà àti bábù kiri bábù dàìdé nínú ọ̀la tí ó ń débi bábù ìfìdá wù bábù ni wípé tó alẹ́ni ò ìyá tí ó lè sí pé bá a lè ṣe òkú jọ́nà tàbí jọ́nà jọ kò sí ní tí àti ẹ̀yàn wà wọ́n máa lè jẹ gbèsè ọ̀pẹ àwọn èèyàn ó lè yáwó màlúù ọwọ́ apá màlúù tán àwọn èèyàn jẹ màlúù sàrà lọ́wọ́ ṣe bá ibi wọn bèrè fẹ́ dàpọ̀ àwọn tó dòkó lé àríyá yìí wọ́n ní wọ́n ti lọ. ẹ dàpọ̀ ọ̀rẹ́ wọn lọ́gbà wọ́n ní wọ́n ti lọ wọ́n lọ mú wọ́n lọ lé nípa ọmọ ara yìí sí mi wọ́n ní padà ló gbọ́ pé wọ́n tàbí tó kù àti mọ́tò wọ́n tàwọn tó kó dání ọwọ́ adalẹ́rẹ́ wọn kà tó fi àbúrò sí kí ni àbúrò fi ẹ̀dá kò sí sàárà nì sí sàárà nì ni wàbí christmas ó sọ christmas ni islam lọ́nà fẹ́ ọgbọ́ òkú rẹ̀ wọ́pọ̀ rẹ̀ lónìí já orí rẹ̀ balẹ̀ ni àbára ìjọ ni gbogbo ọkọ̀ rí wọn ti parí sípẹ́ ó ti parí sípẹ́ ọgbà bí sẹ́lẹ̀ kẹta rẹ̀ wọn bá jẹ káàkiri ẹlòmí àwọn sọ fún wa ìkéré sọ ẹkú òkú rẹ̀ mẹ́rin sọ wá ẹkú mo ní wọ́n ní òkú tí a ṣe mọ̀ tú ìyàtọ̀ wá fún sásìkò kòrónà yóò gbá o àsìkò kòrónà fàlẹ̀ ìyá wa ṣe kí ni ìyá ìwá mú nígbà tó ní ìsìlámù lókè máa láàmú nígbà tó ní gbogbo ọmọ rí ní òjò mẹ́ta ọjọ́ mẹ́jọ àti ti parí ṣiṣẹ́ ẹ máa tàbí àwọn bàbá mi lọ́wọ́ àti ìyá mi ẹni wá sì lówó ẹkọ wá àìgbẹ́kànjọ láti kọ́ mọ́ṣáláṣí fún ìyá yọmọ gbọ̀lá bẹ́ẹ̀ lọ́ba tó síbẹ̀ ìjọba ti lásìkò àlẹ́bí mi ìjọba ìsìlámù ni àmọ́ ká máa tó lọ àwọn àbọ̀ àwọn dáadáa ká máa ṣe kí ni àwọn bá ló ṣe ìdáwò làwọn gbogbo àwọn eléré ti wá rọ̀lẹ́ láàbọ̀ bá ṣe ìdáwò láàrọ̀ àwọn gbogbo àwọn eléré ti ń ṣe kéré wọ́n ní wá rọ̀lẹ́ kí dá tó dá wọn fún wa kí wọ́n lè mójú ṣe wọn láwùjọ wa èyí ọmọ yára nínú àwọn dáadáa tó wà ní ẹ̀sìn Islam òun náà ní pé jamal kásìlẹ̀ halal kàmá ṣiṣẹ́ èmi ti máa ń sọ̀rọ̀ èmi ti dáwà ní kọ́ máa ń kí mo sì ní sọ́ọ̀bù mo sì níṣẹ́ bárakallahu àwọn tó ṣẹlẹ̀ ni wọ́n mọ̀ ọ̀ wà owó díẹ̀ díẹ̀ láti bẹ̀rẹ̀ ọmọ wa máa fi ní kankan tó máa tà gbogbo àfáàtì ọ̀pá mọ ọmọṣẹ́ òun náà ni ó ṣe dáwà dáwà ni ó kọ́ ìtẹ́kọ́ tó jáde láyé. yìí máa ń fi ti sọ̀rọ̀ fún owó ń kọ́ owó ń kọ́ àwa dáwó fún kí ló ṣe nàmá ọ̀rọ̀ tó sọ wọn ti kà ó ti rẹ̀ ká fún ó lè bùnà lẹ́bù àmọ́ kápá kí ni a ń lọ yìí ilé kó máa náà lọ yìí àmọ́ wọlé ilé ìyàwó yìí àmọ́ wọlé ló fi jẹ́ tó tí ọba fẹ́ pátá àyè owó ọba fẹ́ yọ kí ni máa ń ṣẹlẹ̀ wàhálà ah ẹ̀dá bàbá kan kọjá ní ẹ̀dá ọmọdé ọmọdé àwọn náà ti parí èkó mọ́ àwọn ọmọdé wọn kó àwọn ọmọdé wọn kó mẹ́rin ọ̀rẹ́ ẹni ká aṣọ àti ló délé wọ́n kó bàtà kó bọ́ báwo owó dà ó ní ọ̀pọ̀láwó lọ. ilé ìlú bìbí rẹ̀ nígbà tí ọ̀sán náà àná ìdáwó la ti fẹ́ wọ́n ní ìrìn ní ṣe kí ni ìrìn ní àbáwọ̀ ẹ̀yìn nàbí ẹ̀lá ìdáwó ìyá kúrò mi náà mọ̀ lè rí ó ní ní ìdájí lọ́ba tọrọ bára. ọlọ́run ní ìgbèrè sọ́fà náà sára pẹ̀lú mọ́ ẹni obìnrin tí má dìde lóru yọ máa ní ìjọdọ̀ ọlọ́run mẹ́rin náà wọ́n ti gbìyànjú àwọn wọn nínú àná mòmìnir tó ní ìlọ́dún àwọn èèyàn òun náà ní mòmìnir ti sọ̀rọ̀ bára lọ́wọ́ àwọn èèyàn wọ́n fẹ́ jíṣẹ́ náà sọ̀rọ̀ bára ọ̀rọ̀ rẹ̀ òní ìmọ̀ kò wúlò máa kọ́lọ́mọ́sà wọlé àmì kọ́lọ́mọ́sà náà sàmì ọ̀fẹ́ ní mo ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ máa tajà kẹ́ máa rajà wọ́n wá sí kẹ́ mọ́ owó ìgbé owó alájẹmọ́ sùn owó alájẹmú ọlọ́wọ́ bá ní mo ṣe lé wọ̀ ọlọ́wọ́ èyí wọ́n ní ó sì kan lẹ́tọ̀ọ́ ó sì kan ní kí ni èèwọ̀ ọlọ́wọ́ ní fámúṣú bí mànà kiri àwọn olómi ní ski ọlọ́wọ́ ní ẹjáde ẹjáde ẹjáde ẹjáde yìí ní ẹgbọ̀ kadà lọ́wọ́ mọ́tò kẹ̀kẹ́ náà fẹ́ ẹgbọ̀ pé fámúṣú bí mànà kiri ẹjáde lọ́sẹ̀ yìí lẹ̀ wọ́pọ̀ olómi ní ski ẹwọ́ àrísìkì lọ́ọ̀ ẹ̀dá kò sí ọ̀dọ́ ìlú ní ayẹ̀ ọ̀dọ́ ìlú ní wọ́n máa spíìtì wọ́n kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí ọba tó jẹ ọmọ wa sí ìtẹ̀kàn ní ìpín wọn. èyí tó gbọ́dọ̀ àwọn ẹ̀dá kò jẹ́ wọ́n máa ní ẹ̀bá dágbó mi lọ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ business. oṣù tó dáko àmọ́ kò kí nǹkan ìlú ní yàtìbá ọlọ́gbẹ̀rẹ̀ àwọn yàtọ̀wáyà ọlọ́gbẹ̀rẹ̀ àwọn ọlọ́mọdé wọn àwọn ọmọ wọn lẹ́gbẹ́ náà wà gbé àbá rẹ̀ ọ̀gbádùn lójú ojú wà ní ọ̀bùlò kò tápọ̀ mi owó ní ìsìláàmù kí ìmọ̀ ti ṣọ́ ọ̀pọ̀ ìgbàlẹ̀ ìlú tí wọ́n lọ́wọ́ kí èdè gbogbo ayọ́mà ìjọpọ̀ ìwọ́ àti ti káàkiri ẹ̀sìn ní o láti ẹ̀bá ti kí ni láti ẹ̀bá ti dá lọ́ọ̀dẹ̀ ẹ̀wá ti ti lọ àdébìnrin ní láàyè àti ti bá àdókòwò kẹ́lẹ́ lè ṣẹ́ kí lóko aláàzọ̀hárí bì kẹ́lẹ́ kọ̀ọ̀kan yìí wá jù sẹ́yìn káyọ̀ ìlàwó alẹ́bìí ni kẹ́ máa tà á fáwọn èèyàn alẹ́bìí ni ó lóore ọ̀dà ní àyẹ̀sà àhàdà fọ̀yọ̀ kí á ọ̀yẹ̀ gbà ọ̀dà ju kẹ́ máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ká bọ̀ ní lówó lọ ìmọ̀sọ̀rọ̀ bára ẹ̀ máa fi fóònù tó sọ́fà àwọn èèyàn àti mi ẹ̀ fún mi bọ̀dá mi ẹ̀ fún mi alẹ́bìí kẹ́ máa ṣẹ́gi sẹ́yìn kẹ́ máa lé fi ẹ̀yìn fọ́ndìrù látọ̀ látọ̀ kó kẹ́ máa lọ lójúlé kójúlé àbẹ̀lẹ́ ta lọ́jà àlẹ́bìnrin sàhábà kí ẹ máa ṣẹ́gi tà ó sì wá dájú kí ẹ máa tọrọ bá àlọ́ àwọn èèyàn lọ bóyá wọ́n fún yín àlẹ́bìnrin kò lóore fún yín tó wọ́n fún yín tí òun wá tó wá fún yín kò lóore fún yín àbùkù di méjì nígbà òun náà níbọ̀ yẹ òun náà níbọ̀ yẹ ẹni ìsinmi ọlọ́run wọ́n sì wá lọ́wọ́ bá ara o ẹ̀sẹ̀ sálà àwọn ọkùnrin ìdájọ́ ìjọba lọ́sẹ̀ kò sún ẹwà ìsìláàmù kíyàwó máa bọ́ ni o kò sún ẹwà ìsìláàmù kíyàwó máa ń ṣe kí ni kọmọ bọ́ọ̀yẹ̀ kọlu napa kọlu napa wọ́n wá ní gbogbo ọbẹ̀ tó ń ṣe yí ìyàwó ẹ̀ ní fọwọ́ ọbẹ̀ ẹlẹ́ onísanwó lé nísanwó skúù àà ó ti ju okùn sí rẹ lọ́rùn òun ó sì máa wọ káàkiri ìyọwọ́ sì wọ ọlọ́lá lọ́lọ́ tọ́gbà rẹ̀ nìyẹn ọ̀gá rẹ̀ nù àdìsáàlù kọ̀ wá múná lẹ́nu sálọ̀ láwọn ọkùnrin lọ̀gá wọn ni wọ́n ti máa ń fà fún pé kí wọ́n náwó fún ni gbọ́dọ̀ wọ́n ti náwó mọ́ ẹni máa náwó náà ní ọmọdé ọ̀gá rẹ̀ àdáwò tó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ tó ayé àní oúnjẹ ń bẹ̀rẹ̀ ìdíbò ọlọ́mọdé ọ̀sẹ̀ ìfẹ́ kọ̀ọ̀kan wa wà àwọn àtọ́mọ islam nípa ayé ọ̀rọ̀ mi ọ̀nà nípa islam òye kọ̀gbà ká máa fowó ṣòfò òní owó wa ta ní yẹn ká mójútó ẹwà islam ni ọlọ́run wọlé tuntun tó fa àwọn àmúwáyà kò balẹ̀ ti jà lọ́lọ́ ọlọ́kùn kìyàmà ọlọ́run owó tẹ̀ ní sẹ́mi ẹ má gbé ilé bíṣọ̀sì ní halal ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn olówó mẹ́ kọ́ wájú wọn débi tí ó lápẹẹrẹ lẹ́yìn náà owó tẹ́ máa pín kọ́mọ̀dé owó ìdè ìpàṣẹ́sẹ̀sì yẹn máa pín forty party àbí forty sixty ẹ̀ party seventy àbí fifty sixty ilé bá ní ibi tẹ́ bá jọ fẹ́ lókun lélẹ́yìn náà ni àwọn máa fowó owó rẹ̀ sòwò ìwọ́n máa jẹ mọ̀tòmọ́tò owó rẹ̀ láì gbèlé kọ̀wá ní jẹ́ fix máa nìkíkẹ́ iye báyìí gbogbo ẹ̀ máa gbà ilé tó bá tà púpọ̀ ọgbà èrè púpọ̀ ilé tó bá tà tí ọ̀pọ̀ ọgbà èrè kékeré ilé tó bá tà rárá onígbà kankan ilé tó rí àdéhùn bá bá kápítà àdéhùn bá gbogbo yìí ìjọba kò ní business yẹn àwọn àwọn kátàkátà yìí tó ń tò wá sí online business ló máa ń jáde àti tá à ń ṣe é sí ìlú ilé báwọn ṣe ní jìbìtì mm mm ti pọ̀ ẹ̀kọ́ wa ìyá máa sòwò á máa olówó tí wọ́n ṣe ọmọ tí wọ́n gbà ó sì gbowó lónìí nígbà wọ́n yá wọ́n fi yín ten million tó kó kalẹ̀ wọ́n fọ́ ní eight million wọ́n fọ́ ní ewu ìjà táwọn tó ti sọ́ọ̀tì wọ́n kó ten million kalẹ̀ wọ́n sì fọ́ ní eight million ní profit àlẹ́ èlé lókùn sí ilé ọ̀rẹ́ tó wọ́n ìyẹn two million gbogbo ọ̀tọ̀ gbà nínú àwọn ọmọ rẹ̀ lórí ìlọ́gbàdé ìdíyẹ èyí ẹ má sọ wọlé o ẹ má sọ ẹ má sọ owó ìlé o nínú àwọn dáadáa islam òun náà ní ogun islam ní a má ṣe òun náà ti parí ọ̀rọ̀ mi wọ́n láàgì ẹ̀wà wà bẹ́ẹ̀ ẹ̀lùmọ̀nìyá ìlànà ìtàmáàlì ẹ̀wà wà bẹ́ẹ̀ ọlọ́dún àmà fààyàn tí wọ́n náà fẹ́ bọ́mọ ọmọ rẹ̀ kú ọlọ́wọ́n láti ẹ̀kú lọ ọlọ́run ní kọ́ra hímà ọlọ́wọ́n bá ní ẹmọ́ para yìí ẹmọ́ para yìí torí òṣèlú mùsùlùmí pààyàn ẹmọ́ para yìí torí ọlọ́run kọ́ gajù ọlọ́run wọ́n kọ́ra yín torí bẹ́ẹ̀ nìkan bọ́ síwájú rẹ̀ ọlọ́run ẹ̀mọ́ kọ́ra yín kọ́ra náà ni wọ́n bèèrè sọ́ọ̀sì àyà ẹni bá pa èèyàn ọlọ́run ẹ̀ pàwọn náà ẹ wà ní ẹni bá pa àyà ẹ pàwọn náà táwọn yẹn bá ti mọ̀ pé tó bá táwọn bá ti pa àyàn wọ́n máa pa àwọn náà ẹ̀ẹ́dì pẹ́ẹ́lì kan kò ní ṣe kíni kò ní pa àyàn wa tó ti mọ̀ pé tó bá ti pa òun náà lọ kọ̀ wá àzínà ọlọ́wọ́ látàkọ̀ ọmọ ìzínà ọlọ́rẹ́ ẹmọ́ tètè ẹmọ́ bá yàwó yàwó sùn ọmọ ọlọ́wọ́ ẹmọ́ bá sùn nínú ọ̀ká na fáìṣà ìdọ̀tí ni ọ̀sá àṣẹbílá ọ̀nà burúkú ni ẹni bá tètè ẹgbẹ́ kọ̀ọ̀mọ́ láti fi ọlọ́run tó ọ̀nà burúkú ni ẹni wàá rìn ọ̀nà burúkú tí aburú mi ṣe sórí ọ̀rọ̀gbà mi àmà màdí tó di rẹ̀ pẹ̀lú tí tó di ẹni tó sọ ọ́

tó wáyé sí agbára tó pọ̀ olùfẹ́ mẹ́rin ọlọ́ni bá kí wọn máa bá ọbàlá fún ilẹ̀ nìfà ọlọ́ni àwọn obìnrin pọ̀ lẹ́kọ̀ọ́ tó ń wáyé ẹ̀mẹ́ta wọn láàmú ẹ̀mẹ́ta wọn mọ ìdìbò lè bàbá wọn ẹ̀mẹ́ta wọn ti dáná lọ́sí àwọn okó mẹ́mẹ́ àwọn akẹ́kọ̀ọ́sí mẹ́mẹ́ àwọn ọmọ kíkọ́ lẹ́kọ̀ọ́sẹ́ tó wọn lọ́kọ́ ọlọ́ni ẹ̀sà méjì méjì ni wọn ẹ̀sà méjì méjì mẹ́tìnà ìsìlámù ah, dá ẹyọ̀ kan wà lé ó sì ní ó máa ń fẹ́ ẹ̀dùn mẹ́rin ìyàwó mẹ́rin náà wọ́n ní ẹ̀jọ̀ náà ìyàwó márùn-ún tálọ̀ dára náà wọ́n méjì ọlọ́run ní ẹ̀sán méjì méjì wọ́n tún láṣà ọlọ́run ní ẹ̀sán mẹ́rin ẹ̀sán mẹ́ta mẹ́ta láàrin wọn tẹ́sí nú mi kó lójú wọn wọ́n kó rẹpẹtẹ lórí ọlọ́ wọ́n tún bá ọlọ́run bá ní ẹ̀sán mẹ́rin mẹ́rin kí àwọn asakọ̀ọ̀kan ìsakọ̀ọ̀kan àwọn náà pọ̀ jù àwọn asakọ̀ọ̀kan àwọn tó kù fún ládàá wọn sí bàbá rẹ̀ lè wà ní ìyá ilé wà mẹ́ ọmọ rẹ̀ obìnrin lè wà mẹ́ àbúrò rẹ̀ lóbìnrin ẹgbẹ́ lóbìnrin lè wà mẹ́ ẹni tí ó jẹ́ ti fọ́sílà ní wa àbẹ́tọ́jọ́ okú àbẹ́tọ́jọ́ ọmọdé tó ti dààmú ìsìn tó náà wọ̀ sí ọkọ̀ bó wọ́n sì kẹta òun náà mọ pàtàkì tí ń sọ lọ́wọ́ yìí òun náà rí ẹwà síláàmù débi tí ń sọ lọ́wọ́ yìí àmọ́ tí ó pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin wọ́n máa wọn bẹ̀ wọ́n máa kájọ́ra wọ́n máa ṣe tàílé mọ́ mẹ́rin wọ́n máa lọ bí àwọn ọmọ wọn ra wọ́n máa lọ́sọ fúnra wọn èyí tó kù sí kálukú ṣe ń sinú ọwájú kó ọ̀fìyàwó kan sílẹ̀ òun ló náà wọ́n mọ̀ tó kọ́ àrùn wọlé ìyàwó sọ pé àníṣẹ́ òun ò ní kí ọmọ ṣe ṣìnà kọ́tà bọ̀ sílẹ̀ àná ṣìnà tí ń ṣe ni kò ní padà lówó lọ́wọ́ mọ́ ìwọ náà nìyọ́ padà wá jẹ ṣìnà tí ń ṣe yóò kọ́ àrùn wọlé lọ́rọ̀ ọlọ́rọ̀ ọmọ ìbí kankan ẹ̀rọ àbí abọ́kẹ́rẹ́ ìrọ̀lá mi jẹ́ ọ́nulé àrùn tí bẹ́ẹ̀ lára ṣìnà kọjá ìṣẹ́lì ìṣẹ́lì àrùn tí bẹ́ẹ̀ nínú ṣìnà kọjá bẹ́ẹ̀ àwọn àrùn kan méjì olóko ọlọ́nìkan ló gbogbo rẹ̀ àwọn ní ìrìnàjò tó fún alátájì ìlú tó wá ti mọ̀ pé kò ságbára lọ́wọ́ ẹ̀ pípé o ní ọmọ ṣe láàrin àwọn méjèèjì ọmọ fún kan láìsí ọmọ fún kan ní gàárì ọmọ làkàrà fún kan ọmọ làlẹ́sì fún kan ìyẹn ọkọ mọ̀ gbé three point five wọ́n fẹ́ lè kan ní lọ́wọ́ àbálọ̀ seven point three àbí èrè rúùmù ọlọ́wọ́ àbálọ̀ fà wá ìdá tọ́wọ́ àti mọ̀tò òde ṣe déédéé nípa ọ̀rọ̀ ìpín ayé ẹ̀rọ kan náà ní kọfẹ́. àmọ́ ibi ìfẹ́ wọn láti sọ fún wọn ká àdínú bẹ́ẹ̀ ní sáwọn láfàrọ̀ sùn ọlọ́wọ́ ní ẹ̀rẹ̀ ṣe déédéé láàrin àwọn obìnrin látara ìfẹ́ àti agbára ìbálòpọ̀ tí ọlọ́wọ́ ọmọdé máa mú ìyẹn wá láti sọ fún wọn lẹ́yìn lórí àníbi ìwọ ọlọ́wọ́ báwọn èyí tó ní kí n sára àkọsọ̀mẹ̀ tí máa amúlẹ̀ èyí tó ní ápíríkì ayé mo fọ́ lóúnjẹ mo fọ́ lọ́sọ mo fọ́ bàtà mo fọ́ ní ìpín ohun dédé mo ní kápálẹ̀ yẹn mo ti ṣe ó pàlá àtàkùnrin tí máa ṣe lóko ọ̀la amúlẹ̀ èyí tó ní kápálẹ̀ yẹn lè fẹ́ àti agbára àbálòpọ̀ má bàmí nílé yẹn torí pé kò sí apá ìlọ́wọ́ ó ṣe lè ọbẹ̀ bọ́ sara rẹ̀ arọ́ arọ́ lọ. ìgbésẹ̀ òní ló ṣe nìyẹn ọlọ́run òbí ọbẹ̀ bọ́ sí nínú rẹ̀ ìtòlí pé ọlọ́run bá ní ọmọ agbára wá lásìkò tó wá gẹ́gẹ́ ní lásìkò tó bá wù ú ṣe ẹ̀rí polygamy ọ̀kan nínú àwọn píṣọ̀ ìsìlámù tí èèyàn bá mọ àwọn tọ́lọ̀ fi rẹ̀ lẹ́kún èèyàn gbà pé ọdún àti polygamy dáa àmọ́ àwọn kan tí wọ́n ń sàbòsí àwọn yẹn ní àwọn wọn fáwọn yẹn lọ́dọ̀ sọ ní mùsùlùmí bá ṣe mistake ní ẹni tó mọ̀ pé ẹ mọ̀ fọ́ọ̀tù Quran Quran ìwé kìtàbù jamaa gbogbo tó wọn bẹ pátá dáadáa gbogbo ẹ àwa láwa kù sọwọ wa omi láti kẹtẹ náà káàbọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe omi mo ṣe ọkàn Quran mọ́ gbogbo Quran wọn ní kó mú mi wọ́n ló mú omi tó fi pọ́ lẹ́yìn bàbá ti gba Islam àtúgbò òfin rẹ̀ àyègbò òfin tó yọ ọmọ yíwọ́ gbogbo àwọn tá a ti ṣe ọlọ́mọbìnrin àwọn aláàmú àwọn tá a fẹ́ ṣe ọlọ́dún ọ̀rọ̀ fún wa àwọn tó dé pé alágbára àti ṣe tàbí fẹ́ ṣe ọlọ́run jọ ọ̀run torí ọmọkọmọ bá wọ́n náà tó náà padà wọ́n náà wọ́n ní gbogbo ẹni tí máa ń ṣe ìkà láàrin ìyàwó méjì wọ́n náà wọ́n gbé ìdíje lẹ́tí tó fara láyé yóò wọ́ lẹ́gbẹ̀ẹ́ máa yìí tó fi wọ́n náà ẹ̀tọ́ wọ́n fẹ́ wọ́n náà ìmúdíṣẹ́ náà ni ọlọ́dà àbọ̀ ọlọ́dà àfọ́ ọ̀fọ̀ nílẹ̀ lọ́kọ̀ ó ìyáálé tó wà lóyún ó ṣe dáadáa sí jọ́pọ̀ rẹpẹtẹ rẹ torí òun jowó ó jowó kò sí ẹ̀sìn tẹ́ ilé gbàdúrà jowó ó ṣe dáadáa sí ó ṣe dáadáa sí ọwọ́ ṣe sùúrù ọwọ́ àwọn ṣe dáadáa fún àwọn méjì ìpapọ̀ nípa yọ ọ̀rọ̀ mi òun náà ni ọlọ́ọ̀ni ká má gbowó ìlé ọlọ́ọ̀ má ní ẹ̀fọ́ owó ìlé ilé ẹ̀ má gbà ó ẹwà ìsìláàmù ní ká má gbowó ìlé jama kò sẹ́ni tí ó gbowó ìlé tó kiri wàhálà ọlọ́ọ̀ nípa yín dàmú tẹ̀fọ́ àlù tẹ̀ má gbowó ìlé ilé ẹ̀ má ìdánù bí hàlì bí mi nìlá ẹ má palẹ̀ mọ́ ogun lẹ́kọ̀dọ̀ wọ́n náà ẹ má palẹ̀ mọ́ ogun ìmúra lọ́dẹ ìbí lẹ́sìn láyé ìdágún náà owó èlé torí bó ṣe gbajúmọ̀ tó bẹ́ẹ̀ làdáwọ̀ ẹ̀sìn pọ̀ tó kòtò ẹ̀yẹ mọ̀ yàtọ̀ kan náà ẹ̀dá ìlẹ́sìnlẹ̀ mọ̀ yàrá yín lówó èèyàn mẹ́wàá ọ̀rẹ́ ta ọ̀sán lọ́nà mẹ́wàá one million ẹ̀kọ́ fẹ́ nìkan fún ọdún ìtajà láì ní gba ìlé ní ọwọ́ ẹ̀ òun náà máa dápadà díẹ̀ díẹ̀ ẹni tó gbowó náà gbowó náà gbowó já gbowó gbowó lọ ó sọ pé ọkọ̀ ló wá àwọn ẹni owó ojú wọn ni wọ́n lọ lé láwọn yẹn tó ẹ̀mí wọn ni ẹ̀jẹ̀ máa ẹ̀mí owó owó ní sẹ́mi sábà tí ó lóòótọ́ káàmù ọlọ́wọ́ ká gbé àwọn ẹ̀jẹ̀ ká gbé àwọn ìyànà rò ká mú gbogbo ìlé ọlọ́wọ́ bá ní ká mú mọ̀tí ìdúró pápọ̀ ọlọ́wọ́ àti kíni ọlọ́wọ́ àdàrú ìjàmbá yìí ni ẹ̀rọ mọ̀tí yẹn wà ní ẹwà ní lọ́pọ̀lọ́ bá ti dàrú àrà ọmọ ṣiṣẹ́ kíṣẹ́ ni ọlọ́run náà mọ̀ta tẹ́tẹ́ nínú mọ̀tàmọ̀ wọ̀lú mẹ́sì ọlọ́run ní ọtí àti tẹ́tẹ́ títa wọlé àǹsọ́ọ̀rù ká máa pẹ̀lẹ́ sí lóṣà wọlé àṣìláàmù ká máa lọ́dún yóò wọ́sẹ́ yíkí súnmí náà mọ́ni ṣe ìfà ọ̀ ṣẹ́kẹ́sẹ̀kẹ́ ìṣúná má kò sí o. فاجتنبوه ولا يكون ẹ̀sàfọ́tí ẹ̀sàfọ́tẹ́tẹ́ tẹ́tẹ́ ẹ̀wọ̀tẹ́tẹ́ láwùjọ wa o lè náà wọn tẹ́tẹ́ o lè náà wà fúrufú náà kì í tẹ́tẹ́ o lè tíjọba ti gíńtà tíjọ wà fúrufú náà kì í tẹ́tẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ olè olè òru làwọn tí wọ́n fọ́ lè yẹ olè ọ̀sán làwọn tí wọ́n lè ta tẹ́tẹ́ ó sì máa wá ta tẹ́tẹ́ ìwọ̀n wọn lúwàdí wọ́n wá ta tẹ́tẹ́ fún ọ ní one thousand orí bá wọn ní thousand iṣẹ́ ìwọ̀n fẹ́ ṣe láyé ẹ̀má lẹ́gbà tó wọ́n fi tọ́tẹ̀ ìrẹ́lẹ̀ òṣìṣẹ́ kan tó pè ẹ̀má tó yẹ kọ́ máa dégun jáde lọ wọ́n tó fi one thousand lẹ́ẹ̀kan fún ẹlẹ́wọ̀n one thousand tó wá lọ tàbí ẹgbẹ́ pé ọ̀rẹ́ máa ti ṣe wọ́n láwọn máa fún ọ ní fifty thousand tó ti bẹ̀rẹ̀ tó lè ṣe náà ẹni bá ti bàtẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn fẹ́ tẹ́kọ́ máa dégun jáde lógún Islam ọ̀fọwọ́ sí Islam fún ọ̀nà ọ̀nà tó mọ́ tágbà lọ́wọ́ oníkàṣe business oníkàmọ́ jẹjẹkújẹ oníkàmọ́ jẹjẹkújẹ nípa ọ̀rọ̀ mi òun náà ní pé ká máa mọ́ra ìmọ́ra ìmọ́ra ìmọ́ra sára báyìí ṣe ara ìwà ìsìlámù kí ni ọwọ́sọ kúndínlá ọwọ́sọ aṣọwámù omi ìwọ mùsùlùmí ọlọ́run wọ́n ti yá bákà kọ́tà sí ọlọ́run ní aṣọ yẹn yọ́ máa mọ̀ ẹ má wọ̀wọ̀ kú wọ nínú ẹgbẹ́ yòókù ìbò tọ̀wọ̀ bíi ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ gbogbo àwọn tó máa mọ́ tónítóní èyí tó lè kàtọ̀ hìrì àwọn tó máa ń túbà ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ wọn báwẹ̀ ayédọ̀ àwẹ̀ àbí bá parí háì àwẹ̀ obìnrin tó parí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan sùn yọ́wẹ̀ tọparí ẹ̀jẹ̀ ìbímọ yọ́wẹ̀ bọ́kùnrin àtòbìnrin lásìpọ̀ ààwẹ̀ ìjọ yìí ààwẹ̀ bàlọ́jímà ààwẹ̀ àásàlùwàlá ó kéré parí ẹ̀mẹ̀ló ẹ̀mí náà rún lójúmọ́ ẹ̀yọ́ ma yára nílẹ̀ Islam Islam tún ní ká máa fọnu àmẹ́kì ní tí ìbá ṣe pé yóò lè fún yìí ìbá ní bẹ́ẹ̀ bá fọnu bẹ́ẹ̀ bá rún pákó nígbà tẹ́ ìsàlùwàlá ẹ̀sìn lálùwàlá àmọ́ yóò lè ra fún yìí àmọ́ mo fẹ́ kẹ́ máa rún pákó tẹ́ ìsàlùwàlá النبي السواك مدخلة للفم ومرضات للرب مرضات للرب alẹ́lẹ́ ní sẹ́yìn káwọn ọlọ́pàá yẹ ló máa jẹ́ ẹnu ọdá kẹnu ọmọ nísìnyí máa jẹ́ kọ́lọ́ ọmọ àlọ́mọ fẹ́ràn yẹn. àbùjẹ tó ń bù jẹ fún ìyẹnu ayé rẹ wọn sì yẹn mọ́ lọ́wọ́ ní kọ́lọ́ ọmọ fẹ́ràn rẹ wọ́n tó ń gbogbo ayé yóò wá fi fẹ́ràn sẹ́nu gbogbo àwọn èèyàn wọn ní kò jẹ́ ìrọmọ sí kíni kò jẹ́ ìrọmọ mọ́ ẹ̀yọ́ màá yá mi ẹnìkanjọ́ kan ó lè bá nàbí ó lè rà nàbí wọn ní ọ̀ nínú tí tí èdè kìí ṣe gbàgbà ànábì nínú ńlá jẹ̀mí ní ìfẹ́ pẹ̀lú jẹ̀má rẹ̀ ànábì náà oṣù gbéraga o ọlọ́wọ́ ọba rẹ̀ wà ní ó nífẹ̀ẹ́ kí bàtà ọ̀rẹ́ wà nígbà wọn ní wọn nífẹ̀ẹ́ kí bàtà ọ̀rẹ́ wà lásọ wọn ní sẹ́kí lásọ wọn ní wà tọ́ba tó wọ́n sọ sí ọwọ́ ní mi irọ́ ọmọ dáadáa fún ìyàwó rẹ̀ ọmọ dáadáa fọ́kọ rẹ̀ ó tún múra dáadáa nítorí kò fi wọ́n lọ́nu ọlọ́run ọba rẹ̀ ẹ̀yọ́ máa yára ní máma lọ mọ́sálásí mo ní ká wọ́n tó dáa ọlọ́run ọba alá àwọn ọkùnrin ó ní kíkó kòtò ọkọ̀ mọ́kànlá tó pẹ̀lẹ́sẹ̀ ó smart àpẹ̀bá ní kíkó kòtò ọ̀dẹ́ kókó ẹsẹ̀ ló smart lọ́mọ rẹ̀ jẹ́ tó serious àmì tó máa wọ́n tó kòtò lẹ̀ àti bùkún àwọn ilé ẹ̀jẹ̀ kiri ìdàkùdà kan wọ́n jẹ obìnrin tí máa lọ yóò wọ yudilina aleyna min jalabibihin ọlọ́run bá ní ẹ máa wọ tẹ̀lé báà jamaat al-islam ẹ̀ wá ẹ̀sìn ní wọ́n obìnrin wọ́n jáde wọ́n wá wọ́n wọ́n wọ́n wọ́n yẹ àwọn aládùúgbò wọn kò ṣe tó àdúgbò ṣe máa ṣe mùsùlùmí lọ́bàdàn ọlọ́run ní yudilina aleyna min jalabibihin jẹ̀lì báà ẹgbẹ́ ọmọ wọ ṣe bá jáde kó nínú lẹ́yìn wọ́n ti wọlé padà ó tún bọ́lẹ̀ ọwọ́ àwọ̀sọ tó bá wù ọ́ níwájú ọkọ rẹ̀ níwájú ọkọ rẹ̀ gbogbo lẹ́yìn ẹwà ìsìláàmù ẹwà ìsìláàmù nípàdé ọ̀rọ̀ mi gbogbo èèyàn tí ọba wọn lé ayé tí máa ń gbé ilé ayé òfin kẹta tí ò ní ládàáwò ilé ayé ilé àdáwò gbádùn ọba tí wọ́n á dé ìjàmbá kó láṣẹ àti ìṣòro lẹ́yìn náà àmà ṣàdúrà lẹ́yìn náà àmà wa àmà wa dúpẹ́ pé wọ́n lọ àdáwò tó kàn mí yìí á èyí tó tóbi ilé ìlọ ti kan ẹlòmíì o wọ́n máa wọ àdáwò tó ju tiẹ̀ lọ lóògùn máa dúpẹ́ fọlọ́ yóò wà fi ọlọ́kàn báyìí ọmọ wa sàdúrà ọmọ abẹ ọlọ́run àlá nínú ẹwà islam wọn náà ni pé ẹni ọba jẹ́ mùsùlùmí tó jẹ́ pé oṣù islam dáadáa tó bá ti túbá àti islam yẹn dìbò má kọ̀bìlà gbogbo tó ti fi sẹ́yìn láyé dá ọlọ́run parẹ́ gbogbo tá a fẹ́ látàárọ̀ bí ọ̀dà rẹ̀ kí èyí túbá ní òkú yìí nínú ẹwà islam ni pé ẹ àtàkùn gómìnà zambi kàmáàlà zambala wọn pa gbogbo àfẹ́fẹ́ yẹn rẹ nígbà tó sẹ̀rí ní ìgbà tó ń ṣẹlẹ̀ ìwà àti ẹni tí ó ṣẹlẹ̀ yóò dàgbà kan náà tó bá ti rí pẹ́ẹ́t tó túbọ̀ lọ́dọ̀ ọ̀nà ẹni bí wọ́n sọ pé ah ìwọ̀n ba ilé lè ní òun sábúrú bẹ́ẹ̀ ah òun ti dára gan o ah ilé ti bàjẹ́ o ah iná ló gbọdọ̀ wọ́n wọ́ o ọlọ́wọ́ bá ní kúlẹ̀ yá ìgbà tẹ̀lé ní asọ́rọ̀fù aláàfọ̀sẹ̀ ọlọ́wọ́ ní gbogbo ẹ̀yin tẹ́jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run sì parẹ́ fún mi kò ní ẹ̀sìsì nínú fáìlì kó ṣe rí lọ́wọ́ rẹ̀ lórí ọ̀nà ọlọ́run bá wọn mo wá bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo ẹni wọn bá ta sọ̀rọ̀ yìí ọlọ́run yóò wúlò fẹ́ẹ́ tó sọ ọlọ́run yóò wúlò fáwọn àtàgbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.